هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال لبلال إذا أذنت فترسل إذا أذنت فترسل وإذا أقمت láwọn àdìsí tí ó tún sẹ́kù nínú ọ̀rọ̀ tó wá nípa ọ̀rọ̀ pípé náà. إلى رجلي ولقد مالك بن خويلد رضي الله عنه مالك بن خويلد يبان وجهنا إن أجاب النبي صلى الله عليه وسلم لالج سواجه يقوله wọ́n ti ṣe bí ogúnjọ́ lọ́dọ̀ àlẹ́ sọ̀rọ̀ wá àdìgbà rẹ̀ sọ̀rọ̀. ó ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nígbà tí wọ́n ti sọ̀dọ̀ rẹ̀ yìí. nígbà tó yá àlẹ́ sọ̀rọ̀ wá àdìgbà sọ̀rọ̀ ó ní wọ́n fura ní òṣèṣẹ́ àwọn ìgbé ojú àwọn tí wà nílé lọ́dọ̀ àwọn èèyàn àwọn. ìgbà ni wọ́n á sọ fún ọ ẹ̀kọ́ wọn ní sẹ́yìn náà gbọ́ yé nípa islam. malik ibn huwairi ti ológun adéfi wa látọ̀nà anábì sọ̀rọ̀ mọ́ àdìgbà tó sẹ́lẹ̀ nígbà tí wọ́n lọ nínú ẹ̀kọ́ tí wọ́n kọ́ wọn ni wọ́n ní ìdá ọmọ rẹ̀ sọ ẹ́ tó ní gbogbo ìgbà tí àkókò wọn tó bá ti tó pẹ̀lú ẹ̀sìn lẹ́kùn àkàdùkùn kẹ́nìkan nínú yín kẹ́nìkan nínú yín kò bẹ́ẹ̀. ilé ìjọba bala kan nínú àdéhùn èyí tí àlèmọ́ ọ̀pá tó gbé jáde àti mọ́pẹ́ àti nàfẹ́àdé àti mọ̀nàdá àti àbùdàwó àti àtẹ́rẹ́mẹ́lì bákan náà àti mọ́mú ahmed rahimahullah ta'ala jami'a. ìgbà ọ̀rọ̀ yẹn ló ti ṣe wá lọ́dọ̀ bùkárí onígbẹ̀mí. wọn bá nàbí sọ̀rọ̀ bá àríwá rẹ̀ sọ́dọ̀ mọ̀ pẹ̀lú àwọn èèyàn kan nínú àwọn èèyàn mi wá sọ̀dọ̀ rẹ̀ láti ṣe bí ogún dọ́lọ́dọ̀ rẹ̀ ànábì jẹ́ aláàánú ẹni tó ṣe pé àwọn èèyàn jẹ́jẹ́ gbàdánà lè fura rí i pé ọ̀kan wa wà lé lọ́dọ̀ àwọn èèyàn wa tó wù láti padà sílé wọn ní kàtúntì ọ̀rọ̀ àjẹpẹ́ ẹ̀ máa padà lọ bá àwọn èèyàn yìí o. فكونوا فيه كالرزاق وعلموا كاللو قالكم كي نتقى لو قالكم وصلوا كالمكر كما رأيتموني أصلي وعلموهم وصلوا إقام لكم كالمكر فإذا حضرت الصلاة في وقوبة تقوم بواته فليؤذن لكم أحدكم كان كان يوم فيه وليؤمكم أكبركم أنت وأدب الجنة يقص الإمام يعني كانوا يكفرون كان يتدب الجنة الإمام هو أنه أجوا من جد البخاري كنا أن يصلوا كما رأيتموني أصلي أنا كنت بجد الشريك بي إبن الجنة حديث إيمان يقوم من نوره لأن مالك بن الحويرث رضي الله عنه ومن أن تكين في الرسجين وأبا النبي صلى الله عليه وسلم نواتو كتب كفاية لك wọ́n ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀. nínú àwọn ẹ̀kọ́ yìí òun náà ni àlàyé wúrà ti máa kí ọ̀rọ̀ sí i àlàyé nípa ọlọ́kan ọ̀jọ̀kan àdájọ́ ìtọ́rọ márùn kíkí òun náà ló gba ìgbà wá wá ìtú wà lọ́dọ̀ ìmáàmù nàìjíríà rahimahullah àtàrà mi nípa pé káàdì nàbí sallallahu alaihi wa sallam yarfa'u yadayhi fis-salati fi kulli khafdin wa raf'in fáànàbí sallallahu alaihi wa sallam wọn máa gbé ọwọ́ sókè ní gbogbo gbàtà ìgbà tí wọ́n á borí lọ sílẹ̀. ilé tó túmọ̀ sí pé yàtọ̀ tí wọ́n gbọ́ sókè níbẹ̀rẹ̀ rún wọ́n sì gbọ́ sókè nígbà tí wọ́n rò kó wọ̀ wọ́n tún gbọ́ sókè nígbà tí wọ́n gbọ́ sókè láti rò kó wọ̀ wọ́n á tún máa gbọ́ sókè nígbà tí wọ́n bá lọ sí forí kalẹ̀ wọ́n á tún máa gbọ́ sókè nígbà tí wọ́n bá gbọ́ sókè láti forí kalẹ̀ wọ́n á tún máa gbọ́ sókè nígbà tí wọ́n bá lọ sí forí kalẹ̀ wọ́n á tún máa gbọ́ sókè nígbà tí wọ́n láti forí kalẹ̀ gbogbo eléyìí ló ti wá. àdìsí rẹ̀ yìí kan náà ní bá ti ṣe gbọ́ nísìnyí òun náà láti ló ṣe àkójọpọ̀ gbólóhùn nítorí pé ó kéré táwọn ti ṣe àmì àpèjúwe ló ti ṣe dé ọ̀rọ̀ kama wà lóko ti ànábì Muhammad sallallahu alaihi wa sallam òun náà ní gbólóhùn sọ́lọ́ kama wà lóko ní sọ́lọ́ nínú àdìsí Malik ibn al-Huwayrith ìní ẹgbàá wáyé náà ti sábà wọn wo nǹkan nílò níbi sábà fi mú àdéhì wá wọn fi hàn yìí pé ọ̀rọ̀ anábìsọ̀lá àlùsọ̀lá tó ní ìgbéra ọ̀dọ̀rẹ̀ tó sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀zẹ̀lẹ́kùn àhàdó tí àkókò wọn bá tó kẹ́nìkan nínú yẹn wọn pè ń fún yín. nítorí wọn àfa mú àdéhì wá onáyọ̀ láti tọ́ka sí ìdájọ́ kápẹ́ torí pẹ̀lú فعل المضارع أن يؤذن ثم لام الأمر وسوى لام الأمر يعني فوق السكون وثم في أمر ثم قام لك في كلمة ممكن àti màfi àfẹ tí n lọ́kọ̀ ọ̀la mú kúò níbi jíjí ọ̀nà yẹn kò máa ń sí ọ̀nà yẹn. Sẹ́lẹ̀ yìí náà lápá nínú àwọn tí yẹn nígbà tó síwájú ká tó kí gbogbo. àwọn míì nínú àwọn olùmọ̀sán olùkè sọ̀rọ̀ ẹ̀ ọ̀gá súnà tó ní agbára gbogbo èyí wò bàjẹ́ àlẹ́ sọ̀rọ̀ bá àlù sílẹ̀ ọkọ̀ aláṣẹ nígbà òun bá tó fẹ́ ìgbà òun bá tó ó túmọ̀ sí pé ìgbà náà lọ́tọ́ bá àwọn gbọ́dọ̀ dùnú sílẹ̀ àkókò òun eléyìí túmọ̀ sí pé ìrún tá a bá pè lọ́kòókò rẹ̀ tó tó kìí ṣe ìrún pípé léyìn kò dínà ká tún pè nígbà tá àkókò rẹ̀ bá tó nítorí pé lódodo a tún pè níṣẹ́ là ń pè nígbà náà torí pé gbà yẹn làkókò rẹ̀ tó wọlé ní ìdá ti pè sílẹ̀ yẹn bóyá kọ́ bá ti máa pè lọ tá rẹ̀ bá tó nígbà yẹn. so eléyìí iná ni ẹ̀rí àlùmáà nígbà màṣíwájú ọ̀gá ọ̀gá láti sọ ìpè nínú àwọn ẹ̀rí wọn láti sọ ìpè àti ẹ̀sùn ní ìpè nǹkan kó tó ti fi àkókò àsùbá àti láàárọ̀ ìwọ̀n ẹ̀rọ kan náà lánàá tó torí pé wọ́n ní ìlà àkọ́kọ́ ẹ̀sùn sọ̀dà sábòkò ọ̀gbà tó pẹ̀lú ẹ̀sìn lẹ́kùn àkàtò kẹ́ni kan ní ọ̀pẹ̀ ìwọ̀n ṣẹlẹ̀ ìtumọ̀ sí pé àkókò ọ̀nà ní ọ̀tún láàpẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ tó pọ̀ jù wọ́n sọ pé àdébíyò àní gbẹ̀rún àkọ́kọ́ ní fásùgbà àtúwájú káfíńtà ìlú tó yọ ọ̀tọ́ka sí nítorí pé ìrún tá a pè lẹ́yìn káfíńtà ìlú tó yọ ọ̀tọ́ náà ni wọ́n tá a pè fásùgbà ṣùgbọ́n ìta pè káfíńtà ìlú tó yọ ilu tẹ̀lé súnà àlẹ́kọ̀ Muhammad sọ̀rọ̀ wà àdìgbà ìṣẹ̀lẹ̀ lè tó kà sí wa pé ẹ̀mí jì nínú wa máa ń gbẹ̀rún láyé fún wa. ọ̀rọ̀ wa ti فليؤذن لكم أحدكم pé ẹnìkan nù yín ni kó pè rùn eléyìí tọ́ka sí pé yìí ṣe mẹ́tẹ̀ẹ̀mọ ẹni tó pè rùn òun náà ní pé kọ́ ga àbí kọ́ máa àbí kọ́ kúrò kọ́ máa ga kó tẹ́rín kọ́ máa sara àbí kọ́ sara kọ́ máa tẹ́rín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rárá ọwọ́ mẹ́tẹ̀ẹ̀mọ rẹ̀ náà ni àbí ẹ̀kọ́ ọ̀nà ọ̀sẹ̀ àbí ọ̀sẹ̀ lẹ́kọ́ أحدكم قم يا ضمير الخطاب يا قدمة في فرد منكم وهو مسلم سو كان جوك الرجل كان ينوي ọjọ́ mùsùlùmí láìpẹ́ àti mọ̀ nínú òfin wípé ṣíṣe ìtọ́ka sí abala kan nínú àwọn nǹkan tó jẹ́ májẹ̀mú kàkà kò túmọ̀ sí pé kò tó ní májẹ̀mú ní ìmọ̀ ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ ń bí kò túmọ̀ lọ ní májẹ̀mú ní ìmọ̀ kó náà ní gbogbo ìrùn ọgbọ́n mùsùlùmí kó pè wọn lópin ìgbà tó bá jẹ́ pé ọmọ àwọn pè ó sì lóorùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tẹ̀lé ìtẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lákòókò ìpè wọn nínú ẹ̀ka. ó túmọ̀ sí pé kìí kọ́ jẹ́ mùsùlùmí lásán ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tó ti pé ìrìnà olóṣùpá ti fásitì ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tó lóorùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. فليؤذن لكم أحدكم كان كان يقول الرحيم eléyìí tí wọ́n ti pé yóò ẹ̀sìn ìlẹ́wọ̀ ó pèrò fún yín ó túmọ̀ sí pé tàbí àwọn pèrò fún àwọn mùsùlùmí ìrún pípé àwọn mùsùlùmí làwọn pèrò yé táwọn kẹfẹ́ yìí torí ẹ̀ tó wáyé kó ń pè wọn fún àwọn kẹfẹ́ yìí wọ́n lè bàa bọ́ fún àwọn mùsùlùmí abẹ́ wọ́n pè wọn fún àwọn mùsùlùmí ẹni tó ti gbọ́ bá wọn kó wá tó a kì pè wọn fún àwọn kẹfẹ́ yìí ó sì tún túmọ̀ sí pé àwọn ń pinnu ni nítorí àti fi àwọn èèyàn pápákọ̀ òun ti tó kìí ṣe pé pípè là máa ń pinnu nítorí àti ilé àṣetọ́ni lọ torí ẹ̀ tí ẹnìkan á sọ pé ẹja ilé àṣetọ́ni lọ ibi táwọn wà yìí o ṣètàlù tó wọ́ bẹ́ẹ̀ o torí ẹja pinnu láti ilé àṣetọ́ni lọ rárá ìtọ́jú bẹ́ẹ̀ ló ń sọ lọ ń pinnu fọ́nrán. nígbà tí kì í rún kálífàjà yóò tó yọ nítorí kẹ́ni tí ó ti jí ó lè máa kẹ́ni tó sì ti jí ó lè mọ̀ pé àyè bẹ̀ fún láti tún lọ nàìjíríà eléyìí tó ń sojà mẹ́rin. bákan náà wọ́n tún máa dé ìdájọ́ ابن عبد الله رضي الله عنهما وعنه يقال له محمد صلى الله عليه وآله وسلم وصف بلال ويقول إذا أذنت فترسل وإذا أقمت فاحذر واجعل بين أذانك وإقامتك مقدار ما يطلب الآخر من أكله الحديث رواه الترمذي وضعفه إبادة محمد صلى الله عليه وسلم وأني ní wọ́n sọ بقوة Bilal ما pẹ̀lú farabalẹ̀ gbogbo gbàtọ́ máa ń pè wọn farabalẹ̀ pé má ṣe ní dáńgóró má rọ́ọ̀ṣì gbogbo gbàtọ́ máa ń pè wọn ṣùgbọ́n nígbà tó máa ń ṣe kọ́ọ̀nà ráṣdọ́ọ̀ máa yára yára ṣe kọ́ọ̀nà lọ́ra pé wọ́n jẹ́ àyè. بين أذانك وإقامتك مقدار ما يفرغ الآكل من أكله واحد في ذكي على كوسيوم بلا عيبة في مصيبة سقام وجاء كوسيوم توفين تنجو لا تنجو ها àdéhùn ìdá púpọ̀ شكما خفت tẹ̀lé rárá alimami tẹmẹdì tó gbà wá náà lọ sọpọ lẹ ṣùgbọ́n àti màá nínú òfin ọlọ gbígbẹ́ nìkan kò fẹsẹ̀ rìn lè kò túmọ̀ sí kófin kan tó ń wá òníra ìjọ nítorí pé ẹ̀rí kan ní nínú àwọn ẹ̀rí tọ́tọ́ka sí òfin yẹn àwọn ẹ̀rí mi lè wà tọ́tọ́ka sí torí ẹ̀ bẹ́ẹ̀ náà lòfin ṣẹ̀rí àtọ́ka sí ìpè nígbà tá a bá pè é ká farabalẹ̀ pinnu nítorí pé kí ni à ń fi ń ti ẹni tó jìnnà gbogbo gbàtà bá ti pè é pẹ̀lú farabalẹ̀ yóò fún ẹni tí ò láǹfààní àti gbọ́ ìbẹ̀rẹ̀ rẹ̀ gbọ́ àárín rẹ̀ ẹni tí ó sì gbọ́ àárín yóò lè gbọ́ pàdé ẹ̀. àmọ́tá bá pinnu bí ẹni ń kájú sọ̀rọ̀ tó jẹ́ pé láàrin ìṣẹ́jú àyà bẹ̀rẹ̀ sí pinnu àti ìdá tó ṣe ṣe kọ́pọ̀lọpọ̀ ọmọ náà ti lọ. ní ìgbà tí ayé rojú kátó wá pé bàtà ayé rojú. láyé tẹ́lẹ̀ àwọn èèyàn ní ìgbà tí ìyá wọn lẹ́nu lọ. pẹ̀lú tí wọ́n ti fi ohun tó ń gbé kò sí gbòǹgbòǹ táwọn èèyàn pa àwọn ọ̀dọ́ èyí gbogbo kìíní kan ẹ̀rọ alùpùpù ní kìíní kan mọ́ṣíìnì alùpùpù kìíní kan mọ́tò ariwo gbogbo ẹ̀ kò sí. ẹ mọ̀ pé nulẹ̀ èèyàn ní tẹlifíṣàn ó ní fáàn tí fáànù bá ń ṣiṣẹ́ ó lè mú ìyàwó kọ̀ọ̀kan pè tó ti dín gbòǹgbò bẹ̀. nítorí pé olú mú ọ fáànù tiẹ̀ wọ́n á lè fi máa lo àbò ìgbà tí ń ṣiṣẹ́ máa di gbàrà ẹ mọ̀ pé ìròyìn gbọ́ láyé jọ kò sí gbogbo nǹkan yìí sùfàmù ẹnu lásán ni wọn kò jọ àwọn yòókù ìgbà wọn wà tọ́lú sìn sẹ́ẹ̀dọ́ wa farabalẹ̀ pinnu báwo ni ẹ̀ ti fẹ́ gbọ́ sẹ́lẹ̀ ìtumọ̀ sí pín á farabalẹ̀ gbàdá máa pinnu torí pé ìpè níta àjọjú rẹ̀ kọ́ ẹni tí o ti wà kó lè wà wà yálà òjì náà bọ́ wà tó sí ṣùgbọ́n ẹ̀rọ ìkọ́ àmọ̀ ti ṣe òun ní í ṣe pẹ̀lú ìṣàwọn ẹni tó ti wájú kó ti yà wọ́n ẹ̀yin òbúkátà ká lọ́la òbúkátà ká fàgùn ọlọ́wọ́ ẹ̀kọ́ ọlọ́wọ́ ẹ̀ṣẹ̀ ló ń lẹ ilẹ̀ ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ló ń lẹ mọ́hàmmed rọ́ṣọ́lọ́wọ́ wọ́n tó wá kọ́ ẹ̀kọ́ ọlọ́wọ́ ẹ̀yìn ọgbọ́n ọlọ́wọ́ tó fi bẹ̀rẹ̀ gbọ́gbọ́n àtọ wọ́n lọ́wọ́ àkọ́rọ́ alákọ̀ọ́kọ́ yọ láǹfààní àti gbọ́ ọlọ́wọ́ àkọ́rọ́ ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n bàtà ó ti kọ́ ọmọ ọlọ́wọ́ àkọ́rọ́ ọlọ́wọ́ àkọ́rọ́ ashhadu an la ilaha illallah lẹ́yìn náà dà ìgbà tí ọ̀nà tá a gbà pinnu tó bá ti yàtọ̀ sọ́nà tá a gbà ti ọ̀nà ìtàlẹ́jì kan tún wà bẹ́ẹ̀ nítorí pé wọn àti ẹsẹ̀ ẹni tí o ti wá á fún ní ìtanijí pé a ó ti pẹ́ eléyìí tí o túmọ̀ sí kọ́má sáré bọ̀ ṣùgbọ́n ọmọ kò ti pẹ́ lé kọ́má yàtọ̀ sígbà tí wọ́n ń pè é wọ́n wá ní kó fi àlàfo sílẹ̀ láàrin gbàtẹ́ kìíní sí gbàtẹ́ ti kọ́ èyí tí ó jọ ní ti ń jẹun láti jẹun rẹ̀ tán. òṣìfẹ́ tẹ̀lé má ti tì mí látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ wá àríwá àti sẹ́lẹ̀ níbi tí wọ́n sọ pé bẹ́ẹ̀ náà kò lè àdàlẹ́ ẹni sọ́dẹ̀. àyè kákíọ̀n ọ̀nbẹ láàrin ọ̀rọ̀ títí àti ọ̀nà. ẹ sì mọ̀ pé iye nọ́mbà tó kéré jù nínú rákà àrùn sáde ti sí náà ní méjì. ẹnikẹ́ ọ̀yẹ̀ká rí òdiwọ̀n bàtà fìyàn nábìlà rákà méjì láàrin bàtà tòrò sí bàtà fìkọ́ nítorí pé ẹ̀mọ́ pé ìrùn fìyàn ọ̀sán nínú sábà bíi pàtàkì sáńtórí rẹ̀ pé òun náà ní kíkà àwọn èèyàn lọ́wọ́ akérò tó bá ti kí sábà ti pèrò náà láwọn akérò fẹ́ wọn lọ́pọ̀lọpọ̀ ọ̀gá ẹni tó pèrò náà ló kú kí òṣùwọ̀n ẹ̀ padà kólẹ̀ tó jẹ́ ike yóò tó láti yan náà fúlà rákà méjì àbí jù bẹ́ẹ̀ lọ láàrin gbàtẹ́ pé gbàtẹ́ pé pa ọ́. lọ́pàá ló ti jẹ́ ike lọ́pọ̀lọpọ̀ àwọn kíláàsì láyé á rí i pé gbàdúrà pèrún wọ́n fi àyè lẹ̀ wọ́n fà gbogbo díẹ̀ lẹ̀ sígbà tí wọ́n tún pa ọ́. pẹ̀lú ẹ̀yìn ẹ̀ bá ti àwọn èèyàn sí lágbègbè tẹ̀ wá wọn máa tètè wá mẹsàlásì àjẹpẹ ìṣẹ́jú márùn márùn láti tẹsán láti pè lọsùgbà tá a ti kọ wọn yìí tètè wá àjẹpẹ ogógún ìṣẹ́jú láti tẹsán láti pè lọsùgbà tá a ti kọ ìgbà kan wọn tètè wá ìgbà kan wọn máa pẹ́ àjẹpẹ àwọ àjẹpẹ ràn bá láàrin ìgbà tó bá pè lọsùgbà tá a ti kọ ọmọ twenty minutes sílẹ̀ àpẹẹrùn. laago márùn kò sí àtúntò mẹ́wàá àjẹpọ̀ àgọ́ márùn àkọ́kọ́ abẹ́rẹ́ sí kírun. tó tó gbọ́kọ̀ àlà àtúntò mẹ́wàá lẹ̀ sọ̀lá tó mọ́kùnrin àtúntò márùn lẹ̀ sọ̀lá tó lẹ́yìnká àtúntò mẹ́ẹ̀ẹ́dógún lẹ̀ fẹ́fẹ́. níbi pé ìgbà tí wọ́n ti mọ báwọn èèyàn ti rí wọ́n ti mọ kọ́ sínú kíláàsì wọ́n sọ ẹgbẹ́ tọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀dáàrí wọn ti kọ́ فترة ما بين الأذان والإقامة صلاة الفجر عشرون دقيقة يعني كلا عند ثلاثة المسؤولة ثلاثة إقامة نور أصبع وقوم صلاة الظهر عشر دقائق والعصر كذلك والمغرب كذلك والعشاء خمس عشرة دقيقة بين واسي سامع بعد الفجر في هذا كذا في لهم بين بين هذا القمر أفعالي بين بين because أفكار لو أكيد في دارو فيه láti fi kọ́ bá jẹ̀mọ́ sílẹ̀ láti lọ lára díẹ̀ lẹ́yìn tó ṣe jẹ́ mẹ́rin. tẹ́lẹ̀ tí wọ́n ti pín kápẹ́rù takirun tó ti kọ́mà kìí ṣe tọ́jà tó bá súnà. àti tó bá dé pé bóyá ìdánilẹ́kọ̀ọ́ láti àti rí pé iyejú àjọ kírun àwọn náà lọ sí wà ní mọ́tíláṣí. so alhamdulilayi kí ìdánilẹ́kọ̀ọ́ tó parí ẹni tí ò lálọ́ láti sáré lọ tún àlọ́ àlá rẹ̀ sí. ìdáná wa ń pè kọ́mà lẹ́yìn rẹ̀ lẹ́ẹ̀kan náà lọ sí mọ́ṣíkẹ́lá. lẹ́yìn rẹ̀ amáde ti yẹ bẹ́ẹ̀ ta ta lọ sí ọ̀rọ̀ fẹsẹ̀ mọ́ òfin tó múná ṣẹlẹ̀ àfàrà lọ. àdéhùn mi wá wá láti ọ̀dọ̀ àbúkọ ìrà òbí ọlọ́ àbáyé wọn lánà bí sọlá sílám sọ pé láyọ̀ ẹsẹ̀nu ẹ̀là mọ́tọ́wọ́sẹ̀ fẹ́ẹ́ni kọ́ ọ̀rọ̀ pẹ̀lú láì lálùwà. الإمام الترمذي àwọn náà máa tún bá wa wọ̀bà àgbà wọ́n láti ìfún lọ àyè òun náà tún lẹ òun náà tún lẹ yẹn pé ntọ́tọ̀ kàtí ọ̀nà tó ọ̀nà tó gbà wá lẹ yẹn kò tó lẹ tó bá ti bá fẹsẹ̀ rìn lẹ́ni gbogbo ẹni tí ó bá ti pè wọn ọgbọ́dọ̀ sí kí ni ọgbọ́dọ̀ sàlùwàlà. wo wo sọlá irú àlọ́lá tá a máa ń ti fún un. wàhálà yìí tó bá bá dìde ìfẹsẹ̀ rìn lẹ́nu kò bá já sí pé ìgbà tí èèyàn ń pè wọn lọ́wọ́ tó bá ti lè já só ìrún tí ń pè sí kí ni ó ti bàjẹ́ yóò tún ọ̀tún àlọ́lá síbẹ̀ lẹ́yìn máa ti àdàpọ̀ ẹ̀ máa só tẹ̀ máa pè é torí ẹ ti sọ pé tẹ ẹ bá ya só lórí ìpinnu ẹ ní tó bẹ̀rẹ̀ ìlọtọ àlọ alákàtàsí ẹ mọ pa lọ àdẹpẹtọ ìṣòwò wa máa ṣàbọn bí so bẹ́ẹ̀ ni apáta nínú àwọn olùmọ̀ wọn lo àdéhì lórí láti sọ yìí pé nínú ṣètò ẹhẹtìlẹlẹ alówó nínú mẹ́jẹ̀mú tá à ń kó káàtà kí irun pípé wọlé bá lálàáfíà àti kátà lọ la ṣùgbọ́n bàbá dá bàbá ti fẹsẹ̀ múlẹ̀ tó wá ti fi iná fẹsẹ̀ rìn lẹ̀ oṣù fẹsẹ̀ fi rìn lẹ̀ torí ẹ̀ kò fẹ́ẹ́ rí bẹ́ẹ̀. sẹ́lẹ̀ ìtumọ̀ sí pé kìí ṣe mẹ́jẹ̀mú irun pípé ní kátà lọ la ẹni tí wọ́n sọ yìí pé kátà lọ la torí àdéhìí kìí ṣe kó nani kátà lọ la torí pé àwòrán ìlà fẹ́ gbé lọ́wọ́ kò sí ní ká sàlù àlá torí bá ti bẹ̀rẹ̀ sí ní kírun nìyẹn o ṣùgbọ́n ní ká sàlù àlá nítorí pé wùrúdù hadithi ìlà àdéhìí gángan fúnra rẹ̀ sábàbí sàlù àlá kò tó pè ṣùgbọ́n kò bá dáa kò bá sì ṣe é ṣe bẹ́ẹ̀ tó bá bá dé ìdílé tẹ̀lé ṣùgbọ́n kò tẹ̀lé rẹ̀. kí wọ́n á dé dé dẹ́kítẹ́ ìbá bẹ́ẹ̀ gbìyànjú ẹ̀ بسم الله الرحمن الرحيم فذلك أبي أقول ọ̀pọ̀lọpọ̀ ẹnu tó wá ti wù mọnú ẹnsẹ ìdí kan wá mọ pààlà ní ìdíkò tí àwọn òbí lẹ́nu ẹsẹ tó nùrọ sí mẹsùn lẹ́yìn ọmọ ọmọ fi fẹkì fẹkì táwọn bá lọ fẹkì táwọn bá lọ fẹkì ẹnu ọfẹ kátìrà kan ọ̀nà àti àwọn òbí láì ní ṣe tọ́lù rẹ̀ bíi bísí lọ́sí àkùrán lọ kẹ́kì ẹ̀bẹ́ ìkùrán mẹ́ẹ̀ túmọ̀ sí pò náà kùlù kàtúnù tìrìkẹ́ tọ́lù ọba sọ ni pé ẹ̀yìnlá kọ́rọ́ tẹ̀lifọ̀rọ̀ hánà fẹ̀sẹ̀rìn bìlẹ̀ ní ṣe tọ́lù rẹ̀ bíi kùrán wa ni tíra lọ́kẹ́kẹ́ lọ́kẹ́kẹ́ sọ́ọ̀rù lọ́kẹ́kẹ́ náà lọ́kẹ́kẹ́ tẹ̀wọ̀ يقول قد بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله قلوب أنا في أو أنت أكيد ما تكفي لنا قد بسم الله الرحمن الرحيم لكن في أي سجدة في الرجل أبي أقول أيوة بيري أو أقول الله أكبر òní basmala lásìrán wọlé jà òní basmala jẹ́jẹ́ àbí sókè torí pé gbólóhùn kankan fúnra ara rẹ̀ gbólóhùn ìrántí ọlọ́run àbí òye wa allahu akbar allahu akbar ìrántí ọlọ́run ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah lórí ìmáàmù malik sọ èké títí débi zikr ṣùgbọ́n hayya ala salat hayya ala falah ọ̀rọ̀ àwọn èèyàn ni ìrẹ́ ni malik ṣe sọ gbọ́dà láti bẹ̀rẹ̀ sáàtún dá ẹni tí ń pè ń lo àbáàdàkẹ́ tiwa rọ́rọ̀ mi sọ yẹn ẹ wá kírun ẹ wá sórí rẹ̀ títí tó fi sọ pé la ilaha illallah ọ̀sàhìn ní gbogbo ẹ̀ lọ́mọ dáhùn kí ẹ fi súnà ti ti fi hàn wá ní tó ti síwájú. jẹ́sí báyìí báyìí tó wá burú pé kó ti sànà alákòótó pè ọ́ kò burú wọ́n ti òbúrú kọjá pé ẹni tí ń pè ń lálùwàlà mo rò pé yé wa ṣùgbọ́n òun ò ní sàlùwàlà torí kó o fẹ́ ṣe kíni òun fẹ́ pè ń ó lè sàlùwàlà torí kó o kíkọ́ ọmọ pẹ̀lú àlùwàlà gbogbo wa ó sì lè sàlùwàlà torí pé àsìkò òun ti tó tó máa sì pè ń òun jáde ní wọn láti máa sílẹ̀ yìí láti tì máa ẹ̀mọ́ pé gbàtẹ́ pè ń lòdì mọ́tíláṣí ó yàtọ̀ sí gbàtẹ́ pè ń lòdì ìgbà tó pinnu lóde mẹsàlásì tó ọba lálù àlàkùsù mùsùlùmí àmọ́ ìgbà tó pinnu mẹsàlásì ló dúró sí tó ti pinnu tó ọba lálù àlà o lè lu gba òfin mi ètò ìtura àti ìdílé o àtúrò òfin mi òfin mi sọ pé sábà fi lè pinnu kọ́ nínú mẹsàlásì kan ọ̀rọ̀ dájú rẹ̀ ètò ìwà ló pinnu bá ìwọ tó pè ń bá lọ́wọ́ láti wọ́n ti blọ́ọ̀kì ẹ̀ àti kò kí ìrùn ìrùn níbẹ̀ níjàmá kò tó lè jáde. ẹ̀yà fi títú láti tọ́lá tẹ̀lé àlọ́ aláàrẹ̀ já ọ̀gá jáde lọ́sùn sí. so ìkẹ́kẹ́ tí ọ́ ń gbé ọ̀gá àdán lọ sọ́jú rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so ṣé kí àwọn tá a gbọ́ ọ̀rọ̀ pípé ọ̀gá gbọ́dọ̀ jáde fẹ́ni tó pè lọ́wọ́ ayẹ̀kọ́ jáde náà tẹ̀rí báyẹn tó torí ẹ̀ ló ti sẹ́ nítorí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ń pè wọn ní mọ́tíláṣí torí bó ló ti fẹ́ pè ní mọ́tíláṣí wọ́n fẹ́ pè àwọn ẹ̀gbọ́n wa kírun ọwọ́ abọ́ sínú ògiri ọwọ́ ń pariwo dálógbọ́ ìbéèrè tó ti fẹ́ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n á jáde síta ètò ti kọ́ jáde síta lásán ó tuntun mi tọ́ ga nítorí pé wọ́n yóò ṣe ìrànlọ́wọ́ fóònù rẹ̀ láti débi tí ọjọ́ ìgbé òun yẹn kò ní lè dé kí ọba sí lókè. tòṣe tí màá pélé yẹn ọ̀rọ̀ kọjá nínú mọ́tíláṣí òtẹ́lẹ̀ fún yọ tẹ̀sẹ̀ wọ mọ́tíláṣí nígbà ọba pèrò tán ó pèrò tán àlọ́ sàlọ́ àlá. tòṣùmọ́ ní ìsìn ẹ̀ ń pèrò nínú mọ́tíláṣí òfin ti sọ pé tí wọ́n bá pèrò báyà nínú mọ́tíláṣí yẹn jáde. eléyìí tó túmọ̀ sí wípé ọ̀dà pé kẹ́ni tí wọ́n bá pè ọ́n tó sì jẹ́ pé ní mọ́tíláṣí ni ó ti pè ọ́n ó da pípọ̀ sí kìnnì kọ́ lálù àlà. ìyàtọ̀ sí bí àdéhùn ìjọba bá ti sọ bí ẹni fún ọgọ́dọ̀ ìlú láì lálù àlà òṣùwọ̀n àdìsí lẹ́yìn ọ̀fẹ́sẹ̀ nílẹ̀. ìwé ìtọ́ da tó bá gbé ní mọ́tíláṣí lẹ́yìn bá ti fẹ́ ìyàtọ̀ lálù àlà. ìwé lẹ́yìn òṣùwọ̀n ti fi tuntun ọ̀fẹ́ sàlù àlà ọ̀fẹ́ sàlù àlà kí wọ́n lọ ọ̀nà pípé lára torí pé ẹlòmíín wà tẹ́gbẹ́ tó bá lọ sàlùwàlá àsìkò tí ó lò tayọ kápẹ́ ẹ̀fẹ́ wẹ̀ wọ́n ti bá wá fi ọkàn tẹ́tí sàlùwàlá ẹ̀fọ́ àsìkò ló ti tó lápẹ̀júwe nínú àkókò wọn náà ló ti máa sàlùwàlá nítorí pé ọba àfẹ́ pẹ̀lú ọ̀nà láti kò burú lọ pé kọ́ wá lọ sàlùwàlá ńgbà náà torí pé wọ́n ti mọ ara rẹ̀ wọ́n máa bẹ lẹ́yìn náà nínú àdìsí tó kọ́kọ́ síwájú yẹn ti Malik ibn Suwairi ibi idha hadarat as-salat falyu'addin lakum ahadukum tí àkókò wọn bá tó kẹ́nìkan ló yóò pè ọ́ fún yín àkíyèsí kan wà mẹ́yìn lọ́pọ̀lọpọ̀ láwọn mọ́sálásí ti wá a máa ń ta àwọn àtìsé nínú àwọn àtìsé yìí tó jẹ márùn pípé onígbà wọn máa ń pè ọ́ lẹ́ẹ̀dì àkókò nísìnyí wọn sọ fún yín pé sọláàtì làásù àkókò rẹ̀ ń wọlé láago mẹ́rin kọjá àtẹnu mẹ́wàá lápẹjùwe èyàn wà fẹ́ kọmpromáìsì pẹ̀lú àwọn jẹmọ́ àwọn kíláàsì pé àwọn ti bá sábà pé mẹ́rin ní sọláàtì lọ sọláàtì làásù mẹ́rin náà láti gbọ́dọ̀ kí ẹ̀yin ti sọ fún mi ló àkókò ti padà dé sí o àkókò mẹ́rin kọjá àtẹnu mẹ́wàá ní o tó ẹ̀sìn wa ti sáà yẹn ń kùn ẹ̀jẹ̀ ẹ wàá pìtọ torí kí wọn má bàa bínú jáde báwọn òkèrún ẹ bí wọ́n yẹ ni wọ́n fẹ́ kí fún àti èsì wọn ló fẹ́ kí fún ṣe bọ́lá ló fẹ́ sìn àbí bẹ́ẹ̀ kọ́ ni ọ̀dọ́ lọ́run ṣe gbalada ìfẹ́ nù ti àwọn òní tẹ̀lé ọ̀ máa kókò orí sòkè àkókò òun láti kí ni láti pẹ̀lú náà wà lọ pè ń lẹ̀ lápò mẹ́rin yóò pè é lẹ́yìn pé ìṣọ́ọ̀lọ́ nígbà tó bá ti ẹ ten after four sákòókò yẹn ló wọlé gbaná làwọn tó ti parọ́ ẹ rí òkè ẹ kàn ti practice lọ́ọ̀nù torí de eléyìí náà irú rẹ̀ wọ́pọ̀ náà láwùjọ mọ́tòkọ̀ fákòókò rẹ̀ èyí wọn àwọn kájú kí lè fà kókò ní àti náà yìí pé wọ́n ti sẹ́ lọ́rùn ìdẹ́jú mẹ́wàá láti sùúrù rẹ̀ kí ló ti fún wa. ولا يزال الرجل في الصلاة من تبر الصلاة لأن النبي صلى الله عليه وسلم tókùn àti wá tó kòtò rẹ ti ká kókó òun tó ọmọ gbalada kó ti kírun gáàbà nǹkan ló ṣe torí délé kẹ́ni bá ní láàdá àwọn pípé ẹ̀wọ̀n ọ̀gbìnrún lẹ̀. aago márùn aago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́wàá lápẹ̀jùwe ìgbà náà lẹ́tọ̀ọ́ pè é ìgbà náà lẹ́tọ̀ọ́ á pè àlàkù ìṣẹ́jú mẹ́wàá lẹ̀ lápẹ̀jùwe adékọ́ kú lẹ́tọ̀ọ́ gbẹ̀rún bẹ́ẹ̀ twenty after four àbí quarter after four torí náà ṣe wá sí ẹni tí o bá tẹ lọ́rùn lọ́mọ láwọn tó náà tó náà dàbí o ìwádìí bá wọn pè ní kalẹ̀ kákòókò tó tó sílẹ̀ ọ̀pọ̀pọ̀ ilẹ̀ haúsá ilẹ̀ yorùbá ọ̀pọ̀pọ̀ nípa ìmọ̀kànlá ti náà yọ̀ ọ́ fẹ́ sílọ̀ torí délé ká kéèsì kátẹ lófin torí ká lè bá ní ládàá ìwádìí ládàá ti ń bẹ fún àpè kí wọn á máa pè ní dààmú kí wọn máa pè dààmú lójoojúmọ́. sèlè ń jẹ oṣù jẹlẹ. lẹ́yìn rẹ̀ tó bá jẹ́ pé kọ́ọ̀mà ní kọ́ ọ kọ́ọ̀mà la fẹ́ ṣe ṣé ọyẹ ká lálọ́ lábẹ́ ọ̀yẹ́. ẹ̀rọ pé tìrọ pípé la tó dájú yẹn kọ́ọ̀mà làwọn fẹ́ ṣe ní ṣé ìyẹn lè ṣe kọ́ọ̀mà wọn á gbé tẹ̀lé máa bá àrùn tó ìjọba yìí so ẹni pé ó wà very clear ike tó bá jẹ́ pé ìkọ́mọ̀ ni ó yẹ pípé kí a ní àlọ́lá nígbà tí a bá ń ṣe ìkọ́mọ̀ nítorí pé kò sí àlàfo kámá láàrin ìkọ́mọ̀ àti kí wọ́n máa lọ yàtọ̀ sí ìrun pípé. torí ẹ̀ ló ti wá nínú ìmọ̀ ìmọ̀yàtọ̀ lọ́jà bàlá kan nínú fẹ́ẹ̀kù wọ́n ní kò burú ká pèrò láì lálọ́ àlọ́ ṣùgbọ́n kọ̀ọ̀tọ́ ká sì kọ́ ọmọ láì lálọ́ àlọ́ ìbẹ́ ní ti mọ̀ tọ́fà ni tọ́fà ni kékeré ìrún kíkì òní wá lẹ́yìn ìrún kíkì òní wá lẹ́yìn ìrún kíkì kíákíá ṣùgbọ́n kíákíá ni ìrún kíkì ọ̀wà lẹ́yìn ìkọ́ ọmọ ṣùgbọ́n báwo ló ti wá fẹ́ ṣe tọ́ba lálọ́ àlọ́ wọn láì jìnnà ń sìnkú ọmọ lọ ní tó bá dé sìkẹ́ ẹ̀dá fi lé ẹ̀tọ́ àìlẹ́gbẹ̀ẹ́ ní ọwọ́ ni àbẹ́kú kẹ̀kan ṣoṣo yẹn sì sìnkú ọmọ kan. Inshallah tó bá so èso yẹn tó sì parí kọ́mọ yẹn kọ́mọ yẹn lálàáfíà kọ́mọ tí ó bẹ̀rẹ̀ rùn wọ́n wà títí jáde wọ́n wà kọ́ ìmú rẹ̀ níbi bàtà ló fẹ́ sẹ́nu rẹ̀ wọn àrà jáde ọlọ́tún àlọ́lá rẹ̀. ẹ̀kọ́ ìsìlámù dà pọ̀ wọ́n ló ti kọ́ mọ̀ wọ́n ló tún jáde ọ̀ wá rọra ṣe nǹkan kan tí wọ́n fi mọ̀ pé ìdíwọ́ kan lọ́wọ́ àfọ́ ṣé ẹlòmíràn ní kò ti ṣeré jà ẹlòmíràn tó kó ti ti sáà àwọn òbí láti rẹ̀ ṣe kọ́. ọ̀kọ́ ọmọ wa kọ́ títí kọ́ ọmọ lọ́ba kọ́mọ́tì láti sílá. tó àmọ́ nígbà ọmọ àdúgbò rẹ mú ọlọ fún jọ so torí ẹ lè jẹ ọgbọ́n tí islam wà ọba àjẹpẹ ọ wàsápù tẹyìn ọba àwọn ọmọ síwájú kíkà ti gbọ́ kàn sólẹ̀ kánà lọ́ba jáde lọ́pọ̀lọpọ̀ bí máa ti yẹ ẹ ẹ lómi lẹ́gbẹ̀ẹ́ ń jẹ́jọ́ kírun ẹ̀dọ́ bẹ̀rẹ̀ sí kírun yọkà jáde ni ọ̀dà mi nà àtọ́ bá fẹ́ jáde wàá pèsè àdìbí ìgbà jẹ́jẹ́ jáde nù rẹ̀ lọ́wọ́ àrọ̀rọ̀ àjáde kù lọ́wọ́ àrùn sọ̀rọ̀ àti mẹ́rin náà ọ̀rọ̀ ṣe kùn sí sọ̀rọ̀ àti yẹ́fẹ́ ní sẹ́fẹ̀ ẹni tí kankan bá tẹ̀ nù rẹ̀ kọ́sọ̀ subhanallah tòótọ́ subhanallah ó ti wà sí inú rẹ̀ mú ó ti wà jáde àmọ́ obìnrin ó tó ó ti wà lórí irun subhanallah tó bẹ̀rẹ̀ o yóò fi àárín àtẹ́lẹwọ́ rẹ̀ gbá òkè ọwọ́ kejì èso àjáde ó ti mú rẹ̀ mú. وهكذا tán لين rẹ̀ wọ́n mú ìwà mi wá الحارث رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من أذن فهو يقيم وضعفه أيضا الإمام الترمذي ما تبقي لي ما جاني وأني أمرك على سورة زياد حارث أنا أخويا مسلم ولا نبي أركز سورة الله وأخونا فأخذ gbogbo ẹni yóò wù tó bá pẹ̀lú náà ní kò sì kọ́ ìyẹn ni pé ẹni tó pẹ̀lú òun náà ni ó lẹ́tọ̀ọ́ àti ṣe ẹni kọ́ eléyìí àtẹ́ni o ẹni tó pẹ̀lú kò sì kọ́ sọ̀tùmọ́ ọba lajà púpọ̀ ṣùgbọ́n alhamdulilayi kò fẹ́ tẹ̀lé rẹ̀ torí ẹ̀kọ́ lè dájà lẹ̀ rògbò yìí wa ẹ̀ńtẹ́ gbogbo ẹ̀rọ níjọ́ wa yarí ọ̀ gbọ́dọ̀ sí kọ́mù máa ṣe tó bá ti ṣe ẹ̀rọ pé lè má mọ ìtàbí àmẹ́ ìrọ̀gbọ́ kò lè dájà lẹ̀ torí bá ti dìyẹn ti kí ọ̀lẹ̀ lódodo ẹni tó pè ń ọlẹ́tẹ̀ tí ló ṣe kọ́ lágbọn wípé tó bá jẹ́ kó la bá yàn lẹ́ni tí ọmọ pè é àyàn lẹ́ni tí ọmọ pè é nítorí kọ́rọ̀ ọ̀rùn àti ségesège ojoojúmọ́ ní ìfẹ́ ti kọ́ ọ̀nà ó ti dàmú kíláàsì ọlọ́wọ́ kọ́rọ́ wá wá wá wá kálukú pé díẹ̀ sẹ́wọ́n pé ẹ̀dá kò torí tọ̀nà ẹ má sọ ìrún bíi tá a ti máa kọ́sẹ̀ sẹ́wọ́n pé tí wọ́n tẹ̀lé nu tó àmọ́ tó bá jẹ́ pé a bá ti rẹ̀ stíríkì rẹ̀ lórí tí ìwọ́n tó gbèrún náà ló ti kọ́ ọ̀nà kò ní fírù táwọn ajá bàmá rẹ̀ ní lẹ́nu yẹn. tó ṣùgbọ́n tá a máa wò lọ́sọ̀ yín pé bẹ́ẹ̀ ni kí wọ́n bá pè rún ẹni tí ó pè rún wọn ní ká yàn ẹni àwọn àdéhùn tó wáyé sẹ́ni kan ní yóò pè rún fún yín àdéhùn kan ti wá tẹ́lẹ̀ àdéhùn rẹ̀ fún mi àdéhùn àbílà áàsù. النبي يقول اتخذ مؤذنا لا يأخذ على أذانه أجرا قلت يعني كلا جرى في الفور في مقبول lórí ìwà pípé rẹ bí a lè tó kọjá lọ́sẹ̀ tó kọjá ó túmọ̀ sí pé ká yẹ nìkan lẹ́ni tí ọ̀nà pèrún náà ọ̀nà ti kọ́nà àdéhùn tí ọba tọ́ka sí pé apèrún náà ló gbọ́dọ̀ ní tí ó ti kọ́nà ọ̀lẹ̀ eléyìí túmọ̀ sí wípé àyè tuntun gbẹ̀rù mí náà yàtọ̀ sẹ́ni tó pè ọ̀rùn kọjá kò ní òsè ìkọ́ bó tilẹ̀ jẹ́ wípé ẹni tó pè ọ̀rùn àwòlàwí ìyàwó wọn lẹ́tọ̀ọ́ ju ẹlòmíì lọ nípa gbóhùn ló pè ọ̀rùn tó bá ti jẹ́ pé apèrún tá a ti mà sẹ́ pé ẹnìkan ọba àdúni òun náà lọ ẹ̀kọ́ máa ṣe ìkọ́ ṣùgbọ́n àdéhùn tó tún tọ́ka sí gbígbé lẹ́yìn náà tó ti kọ́ lẹ̀ kò tún rí bẹ́ẹ̀ ọlẹ̀ ní ọ̀nà tó bá wà òfin tó sì tún wá náà kò rí bẹ́ẹ̀ iná làdé tó tún tẹ̀lé Abu Dawud àwọn náà gbé àdé tìta jáde láti ọ̀dọ̀ àtúwà ìmìlẹ̀ ó ní ana ra'aytu ya'ni al-adhan wa ana kuntu uriduhu. wọn ní abdullahi ibn zayd ibn abdi rabbi tọ́nà wọn bá fi irun pípé hàn ó ní ẹ̀bẹ̀ mi ni wọ́n fi hàn ẹ̀bẹ̀ mi ni wọ́n fi hàn lójú oorun ẹ̀bẹ̀ ìwọ náà fi dá àgbo ìlú wà á nà kọ́ńtò òyìnbó èmi náà ti ní jẹ́ ní fẹ́ kó dé mi ní màá pé. ha njẹ́ àkọ́kọ́ nù njẹ́ àkọ́kọ́ nù kí ẹsẹ̀ pé lẹ́yìn ọ̀rẹ́ yìí bá délé fún yàrá òkú rẹ̀ ẹ̀ ti gbà ọlọ́mọdé alágbọ̀lọ́kọ. tí ìbá tó kéde ìbá tó fọ́ pé yẹn kọ́kọ́ ọ̀dá yàrá ìtura rẹ̀ lọ́kọ́kọ́ lẹ́yìn ẹ̀ tòló náà máa jáde wá pé àti tí wọ́n gba lẹ́ẹ̀kan ìgbà mọ́ ọ. wọ́n ti rọ ọgbọ́n sí lórí nù. ìṣèjọ́ àkọ́kọ́ ló ń sọ̀rọ̀ bí ẹ bá ti fi fi tọ́ka sí. ìṣèjọ́ mi ni wọ́n fi hàn ẹ̀rẹ́ fún wákàtí àti owó àlùkò ní ìmọ̀sẹ̀ àti tí wọ́n ń ti sport láàrin ara kú láti máa kú láti máa máa kókò wọn sẹ́yìn kẹta kò fi ká máa lu aago bíi tàwọn sọ́ra tó ń kọ́ ẹnikẹ́ni ká máa kàn fèrè bíi tàwọn ẹ̀rọ bíi tó ń kọ́ ẹnikẹ́ni ká máa dáná bíi tàwọn ojú sí tó ń kọ́ rúmọ̀lù sọ ń bẹ̀ lẹ́gbẹ̀rẹ́ pé ṣé ẹ̀ ní sọ́kẹ́ni fẹ́ kọ́ lọ kírun wọn ni làánà ìwà ni kébìlà lọ lọ kírun so ètò túmọ̀ sí pé ṣé àlá tí wọ́n láì àbí tí wọ́n rí lójú àlá yẹn lójú oorun yẹn iná ni wọ́n ti ní kọ́ lọ kírun àbí síwájú tó tó sọ bẹ́ẹ̀ gan ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀. wọ́n ní kó bá wa ṣẹlẹ̀ kó wọ́n ti máa ń kú. ọ̀sọ̀rẹ́ ọ̀sọ̀rẹ́ wá ìyẹn ti kẹ́ kókè irú irú tòkó tó wá di pé tàbí rí pé báyìí báyìí tí wọ́n mọ̀ràn náà tó wá rí bẹ́ẹ̀ náà lálẹ́ ẹjọ́ tó wọ́n. ilé ìtumọ̀ sí wípé Abdullahi bin Zayd ó ní sẹgbẹ́ mi ni wọ́n fi hàn mí náà ti ń fẹ́ kọ́tẹ́ pé mi ní màá pé kọ́ọ̀n wọn lára bí wàá sọ pé fa akim ẹ̀ǹda ọ̀dà ìwọ ti kọ́ sọyẹ àti ní kíkúrá ló pè ọ́ àmọ́ wọ́n ní ti kọ́ so wọ́n fi ìgbà àfúnà ẹ̀wọ̀ ọ̀nà tún lẹ̀ àdúgbò kọ́ lọ. torí pé tí ọba lẹ ọba ló tún mọ̀ tí ọ̀dà ètò pé torí ìtumọ̀ tí ọ̀dà ló fi lẹ̀ o gbogbo yé ọ̀dà wọn olùmọ̀wọ́ mọ̀ wọ ọ̀nà tó gbà wá kọ́mùsọ̀kọ́ lẹ̀ tí ọ̀bá wa lẹ̀ wá lè túmọ̀ sí ọ̀dà ìgbésẹ ọ̀fẹ́ kọ̀rẹ́tì àdájọ́ sẹ́yìn wa torí wọn ní sọ fún bìlà kọ́mọ pé nítorí lóhùn jù ọ lọ àbí òye wa ẹ̀ ń tó fi lé mú ọ rí gbà padà tọrọ rẹ o ti nítumà oníkíwọ púrúfù ní ti gbé ohun tiẹ̀ kọ́ o ti dìbì láàbù yẹ ti tẹ̀ ń ti sọ̀rọ̀ èmi mo rí èmi náà ti fẹ́ kọ́jọ́ pé mi ní màá dé àdàlà gbogbo wọn máa ti kọ́ tó níbí báyìí a rí i pé ohun tá à ń bùkátà fún òkú pé rẹ̀ kọ́ ọmọ torí ẹ̀ kò ní ibi kọ́ tẹ̀sẹ̀ sọ̀rọ̀ yìí kára bí o tó ní kó ti kọ́ ọmọ àmẹ́gbà wá ilẹ̀ tẹ̀lé ìtumọ̀ sí pé òbá jẹ́ tó pé ló ti kọ́ ọmọ ọ̀hábà òbá jẹ́ lómi ló ti kọ́ ọmọ dábà òbá ti jẹ́ pé ẹni tó pé ló ti kọ́ ló ti máa máa fi mùsùlùmí gbogbo eléyẹn ntọ́fẹ̀ ni wọ́n á tó hajj rú ẹ má sọ ntọ́fẹ̀ ni tó fún un. wọ́n tún wá fi ẹgbẹ́ wá قال قال رسول الله صلى الله عليه وآله وسلم المؤذن أملك بالأذان والإمام أملك بالإقامة رواه ابن عدي وضعفه وللبيهقي نحو عن علي رضي الله عنه من قوله. صح؟ فبراينا كله Ibn Ati nínú kíra rẹ̀ káàmì ti tọ̀ àfẹ́ ni wọ́n ti gbélé jáde. Wọ́n ní ànábì sọ̀rọ̀ bá àṣọlá sọ pé al-mu'adhdhinu amlaku bil-adhan àwọn olùpẹ̀rún àwọn ènìwọ̀n ní ní ọ̀rọ̀ nípa àrùn tí pèǹpè lọ́wọ́ ìgbà wo lápè ọwọ́ òkùnrin lọ́wọ́ ètò ìlú mọ́mú náà sọ pé lọ́pọ̀ irun àwọn ló ní kápá lórí ìgbà tá a pè é wàlú ìmáàmù àmúlẹ́kùnrin nípa ìmáàmù ló sì ní kápá lórí ìpa ìyẹn ni pé ìmáàmù náà mọ̀ ọgbọ́gbọ́ pẹ̀lú àkókò tó nù ọ̀nà bàbá láti lọ. ètò ìfọwọ́ bàbá alágbájá ọ̀gbọ̀nà tí pẹ̀lú specialization wà ẹni tí ń pẹ̀lú yẹ́n ti bọ́ àyẹ̀kú náà àyẹ̀kú náà bẹ̀rẹ̀ ọ̀pá ọ̀ràn yẹn ni kó nímọ̀ nípa àkókò àti fa ọ̀rọ̀ kékeré lé lọ́wọ́ ìwà ti pé wọn máa tẹ̀lé pẹ̀lú pé ìgbà tó wù aláàbí pé lónìí la pé wọn à gẹ́gẹ́ bíi táyì so eléyìí túmọ̀ sí pé yóò mọ àkókò yóò sì máa sọ àkókò ìyẹn ni pé kápá lórí àkókò dáàbà pèrò dá lónìí pèrò pèrò ṣùgbọ́n kápá lórí ìgbà tá a ti kọ́ ọ́ mà ọwọ́ ta lọ́wọ́ ọwọ́ ìmáà ṣùgbọ́n á àdéhùn náà tún lẹ̀ sọlá ìtumọ̀ sí pé òun náà kò tún sí ẹ̀rí mẹ́ ṣùgbọ́n àwọn àdéhùn tún wà tọ́ka sí báyìí rà nínú àwọn ẹ̀rí tó wá náà ní tí wọ́n sọ lẹ́yìn rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ àti gbé ọ̀rọ̀ kan jáde láti ọ̀dọ̀ àlẹ́ ìlú àbí tọ́lé ipò náà sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tiẹ̀ ní kí sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ bá àti sẹ́lẹ̀ àti ti mà ìdílé yìí wọ́n kì í látàrí kọjá pé alábàá lásán irú rẹ̀ ọgbọ́dọ̀ wà láti nù sunna torí rẹ̀ adamu thubutihi marfu'an la yanfi wujuduhu li thubutihi la yanfi wujudahu li thubutihi mawqufan àìfẹsẹ̀ nílẹ̀ rẹ̀ látọ̀dọ̀ àlẹ́ mùsùlùmá àìsílẹ̀ ọ̀tọ́ka tí pé kò sí lọ́jọ́ bẹ́ẹ̀ pàápàá jùlọ nígbà tó kéwù rẹ̀ tó wá gbọ́dọ̀ tàbí nínú ọ̀rọ̀ ti tàbí tó ti fẹsẹ̀ nílẹ̀ àti mọ̀ pé wọ́n sọ eléyìí látàrí pé èèyàn dá lába torí ẹ̀ àkókò òórùn ọwọ́ ta lọ́wà olùpẹ̀rùn lópin ìgbà tí ìbá ti ṣe bàbá òfin nù ṣùgbọ́n àkókò ìkọ́ ọmọ ọwọ́ ta lọ́wà ọwọ́ ìmọ̀ torí ẹ̀ ló ti wá náà àdéhùn tó fẹsẹ̀ rìn rẹ̀ àdéhùn tó lọ́wọ́ àríwá rẹ̀ sẹ́lẹ̀ wọn lọ sọ fún bílà àgbọ̀ ọ̀gbọ̀lọ́mọ nínú àdéhùn tó tún bẹsẹ̀ nílẹ̀ wọ́n níbi láti máa ń ṣe ìkọ́nù káàdì ètò ìyọ̀ ẹ̀wọ̀n kọ́ takora wọn lọ́gbọ́dọ̀ ṣe ìkọ́nù kó tó rí mi ó túmọ̀ sí pé ọwọ́ ìmáàmù ni ọ wà nínú ẹ̀gbẹ́ wọn mi tó tún bẹsẹ̀ nílẹ̀ wọ́n níbi láti máa ń ṣe ìkọ́nù kó tó rà nàbì sọ̀rọ̀ àríwá ìṣẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀sọ méjèèjì kan pàtó ẹ̀kọ́ wọn fẹsẹ̀ nílẹ̀ wọ́n ní tó ṣẹlẹ̀ ni pé bíláàdì máa ń kíyèsí tó pé bíláàdì nínú àdéhùn àìsàn ìgbé bilal máa ń sọ fún anabi sọlọ àdìsẹlẹ fáfù òun ti tó kótó ti kọmà tọ wọn á ní tó máa ń ṣẹlẹ̀ ní pé bilal ó ti fura wọn ti rí anabi lọ fún títí wọ àwọn tàbí ìlú kò fura yóò bẹ̀rẹ̀ sí ti kọmà lọ́wọ́ akbar lọ́wọ́ akbar ashhadu an la ilaha illallah ẹ̀yìn ọ̀nà fún anabi yẹn bá ti fi kọ́ ọmọ alẹ́ kí lè má mọ̀ tó dé sékèé tutù ni bẹ́ẹ̀ ní ma ti tó kìlẹ̀ tutù ó kùmà tó o bá ti pápẹ́ jù nínú àti ìtọ́tọ́ kẹ́ gbọ́dọ̀ ti di kẹ́ tó rí mi tẹ̀lé ìtumọ̀ sí wípé wọn gbọ́dọ̀ ti kọ́ ọmọ kí lè má mọ̀ tó fún wa ní wọ́ ìgbà tí ìmọ̀ wọn ti ní kẹ́ ẹ ti kọ́ ọmọ gbàdá ìwọ tó ń fẹ́ ti kọ́ ọmọ tó ti kọ́ ọmọ tẹ́lẹ̀tì wá sí kọ́mọ̀ yẹn ṣé ìgbà náà láti dìde ní àbíbáwò tẹ́lẹ̀ wá sí sí kọ́mọ̀ tàì sí kọ́mọ̀ láti dìde ìyapa láàrin àwọn olùkọ́ àlèbáwò náà lè fi mú ọ̀pá wọ́n yóò fẹ́ rí kàtà wọn mọ̀ lọ́kọ̀ pípa báyìí pàtó ìníkẹ́ ìdíje tó máa ń sì kọ́mọ̀ tó ṣe yẹn ní pé total freedom lẹ́nu ọ̀bá àtìlẹ́bẹ̀rẹ̀ ọba àtìdí láàánú ọba àtìdí parí ọba àtìdí lẹ́bà àánú ọba àtìdí lẹ́bà parí wọlọ́mọ ní ẹ̀ka yìí gbọ́. akọ́fẹ́ nínú àwọn aṣáájú wa rere àwọn sọ yìí pé tó bá ti sọ Allahu Akbar Allahu Akbar ẹ̀ ti dìde. tó bá kọ́ ọ́n àti hayya ala salat kí sáko ti pé.

ìrún ti dúró o nígbà náà lẹ́tọ̀ òdìdí ìlẹ́yìn náà ẹ̀jẹ̀ táwọn náà rí torí rẹ̀ ń bí kò sọ̀rọ̀ ẹ̀tọ́ lágbára bíi ti máa mú àlè bí wọn máa ti kọ́ ọ́n ìgbà tó bá rọ ọlọ́run lójú bàbá àti ìdílé bàbá àti ìdílé àrùn bàbá àti ìdílé ń parí ìbá àrùn ìbá parí ìdílé tó bá rọ ọlọ́run síbẹ̀ làwọn máa ti

sínú specialization díẹ̀ ìmáàmù náà fẹ́ fún tẹ̀lé ìtumọ̀ sí pé ẹ̀rí pé kò mí nílẹ̀ yorùbá yìí náà kó tó ti kọ́ mà dàda mi túmọ̀ àwọn ìgbà ẹ̀rí ìdè. báwo tẹ̀lé ìtumọ̀ sí pé báwo tó ààrẹ ní ìdè gbogbo ẹgbẹ́ yẹn gbọ́ ní àná bá rọ ọlọ́run kò dìde sàmú kí wá ti kọ́ ló wá ọwọ́ àtẹ̀rà rẹ sórí bí àtìgbà tó máa tó sọ kọ́dí àbí ayíyá ètò wa yẹn pé lónìí ìbẹ̀rẹ̀ kọ́mọ̀ lọ́rọ̀ lọ́rọ̀ ọ̀la àyẹ̀ lọ́rọ̀ lọ́rọ̀ ọ̀túnla ìpàdé lọ́rọ̀ lọ́rọ̀ bó bá ti gbà ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ tí wọ́n sọ lò èsì pé wọ́n á sora rẹ̀ mọ́ pọ́ìntì kan nígbà wọn bá tó wù ní. ìṣẹ̀lẹ̀ ìjẹ́ ìṣẹ̀lẹ̀ mẹ́rin nígbà wọn láwọn àti sáfù bí ọ̀dọ̀ wa wọ́n ti fi kọ́ mọ̀tà ìmáàmù ní freedom láti sọ wọ́n ọ̀kọ́ lẹ́yìn rẹ̀ ó sì tọ́ kókó gbogbo sáfù yẹn lọ wọ́n bọ́ síwájú wọ́n tún mẹ́yìn wọ́n òtútù kò síwájú jù wọ́n tó lẹ́kùn wọn sáfù kejì ó tó wò ọmọ rọ̀bí ọlọ́ àná tó máa ń ti kọ́ mọ̀tà kéde ọlọ́ ọ̀kọ́ kó tó di kọ́ yẹ sáfù yóò tún rán àwìn ọ̀yá gbogbo sáfù tẹ̀yẹ wò ó. sẹ̀yìn النبي صلى الله عليه وسلم يقول لا تختلفوا فتختلف قلوبكم إيه gbọ́dọ̀ yapa torí يوم yẹn wọn bá yapa yẹn kí bẹ́ẹ̀ bá dúró dọ́gba ọkàn yẹn ọta àbúrà wọn. sọ wọn ti máa sọ pé ẹ ti sáfún yín gbọ́dọ̀ bọ àwọn èmi lọ ọ̀rọ̀ fún mi nǹkan ti sọmọ ọ̀rọ̀ fún mi nàlẹ mo fọlọ nkúra fún mi wọn rí yín lẹ́yìn bí wọn fẹẹ rí wájú nínú tọnà tí bá nàbí lókè òsì fẹẹ lò àní sìn wọn sọ pé orí ẹni tó wà lẹ́yìn rẹ pé ní ló ń fi ọ tó wà láì lọ́rọ̀ bá pé ó wẹ̀ ìwádìí lòun wọn sọ pé òórí kẹta òfin ti sọ pé láàrin ìbúrọ́sẹ̀ mi sọ wọn kọ́ èròkèrò tó ti sọ sí ọ lórí àlè lò nítorí pé ọ̀pọ̀ ti sẹ́yìn kò sì sọ pé orí pé yín mú sí ọ̀pọ̀ àpò. tọ́ ilé ẹ̀dẹ́ bó ti jẹ́ mẹ́ẹ̀ẹ́. lẹ́yìn rẹ̀ wọ́n mú àdéhùn Anas ibn Malik radiyallahu anhu wa wọ́n náà dẹ́gbẹ́ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní la yuraddu ad-du'a bayna al-adhan wal-iqamah rawahu an-Nasa'i wa sahhahahu Ibn Khuzaymah wọ́n ní ọlọ́wọ́ bá fi kó àdúrà o àdúrà tá a bá ṣe láàrin ìgbà tán pèrún àtìgbà tán fi kọ́ àmà ayé gbígbàdúrà nù. حديث في التاريخ الإمام النسائي في ذاته الإمام ابن خزيمة من صحيح توليه wọ́tò ní bùkátà gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe ní bùkátà èèyàn fẹ́ kọ́lọ́ wọn gbọ́ bùkátà òun fóun àsìkò gbígbàdúrà nù láàrin ìgbà tó pinnu àtìgbà tí wọ́n ti pa ọ́n gbogbo bùkátà rẹ̀ gbé wa ní kọ̀ńténà kọ̀ńténà síwájú ọlọ́ ọlọ́wọ́n bọ́ bọ̀ kò sí bí bùkátà yẹn ti lè pọ̀ tó tọ́nà ọ̀rọ̀ ìbá bọ̀. káwọn wá fi àdúrà wa káwọn fi sọ àkókò dádùn àmà gbà ọ̀nbẹ nù tuntun náà ti kọ́ wa. ti àdúrà wo tètè máa gbà láàrin ìgbà tó ń pèrò àti tí wọ́n ti kọ́ wa. tẹ̀síwì nínú àwọn ẹ̀rí ti tọ́ka sí pé kọ́mọ̀tẹ̀ pété bá ti pèrò tẹ́nà lẹ́ ti kọ́ mà. àbẹ́rẹ́ nǹkan mẹ́ o sọ ìgbé ní ti ẹ fàyè lẹ̀ báwọn ìrẹ́ ló ti jẹ́ pé lẹ́yìn ìgbà tó pè ọ́n ṣáájú àti wọ́n ti kọ́ ọ́n àyè gbígbàdúrà bẹ́ẹ̀ náà ọba rẹ̀ tọrọ tó ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ ọlọ́ọ̀bá yóò ṣe fún ọ. tó eléyìí jẹ́ ohun tí a bá tọ́ka sí mi báyìí. tó o túmọ̀ sí pé táwọn ọ̀fẹ́ lọ táwọn tọrọ táwọn afẹ́ láàrin ìgbà tó ń pè ọ́n ìgbà tí wọ́n ti kọ́ ọ́n. ó wá nínú súnà nílò Muhammad sallallahu alaihi wa sallam ikpe àdúrà tá a máa tọrọ láàrin ìgbà tó pè é sígbà tó pè é tó ń ṣe ẹ̀kọ́ ọ̀nà tó náà ní tá a máa tọrọ àlàáfíà àfíà tá a máa tọrọ àlàáfíà wàlàáfíà wọn náà nàbí máa sọ pé sábà wà àlàáfíà àfíà ti ní dúnìá wàlàáfíà láàrin ìgbà tó pè é àti ìgbà tó ń ṣe kọ́ ọ̀nà ìwọ náà bá àmójúkúrò rẹ la tọrọ. àmójúkúrò la ń tọrọ àlàáfíà la tọrọ lọ́dọ̀ rẹ̀ láyé àti lọ́rọ̀ ìyẹn ni pé nígbà tó máa pè é lọ́gà ọlọ́run ẹ̀jẹ̀ àtàlùkọ̀lá àfọwọ́lá àfihàn ti dúnìá wọn náà اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة ẹ̀rí pé ẹ̀sìn wa ìsìlám ọkọ̀ wa láwọn àtẹ̀yẹsẹ̀ jàmí àtẹ̀ àwọn àdúrà tẹ́tẹ́ gbólóhùn tí ọ̀pọ̀ títúmọ̀ wọn ti ṣe kí ni tọ́fẹ̀ ẹ wọlé láti wọ́n kọ́tù ìbọn ṣe tó ìyá ńlá wa béèrè lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ máa lè sẹ́lẹ̀ nítorí wọn bá fi hàn sí kòńgẹ́ rẹ̀ kí ni kéèyàn máa wí náà rí ẹ kíkọ̀ bẹ́ẹ̀ yàtọ̀ dáadáa yẹn náà اللهم إنك عفو تحب العفو فاعف عنه ìyẹn pé nítorí ọba ti sàmójúkúrò fún oníṣẹ́ kú oríire ọ̀nà orí òsì fún nítorí ọba ti sàforíjì fún ó kú oríire ọ̀nà dáadọ́ òsì fún torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ bàtà wà bá ti gbàdúrà àwọn àdúrà wa wọ́n wà ní detail without me. ọlọ́run ìlànà ìgbó ẹ̀rí mi rà ọlọ́run ìlànà ìgbó ẹ̀rí mi rà ọlọ́run ìlànà àtúkò àpọ̀lọ. sẹ́nu ọmọ ahó fẹ́ ọmọ mi kíkà lẹ́yìn náà ọmọ mi fà wò ọmọ mi akásù ọmọ mi kíkà ọmọ mi kó o ti pọ̀ jù. ká kọ́ àtẹ̀yẹ dáàmì à. àwọn àdúrà tó yẹ kúkúrú kúkúrú ni ṣùgbọ́n tí wọ́n tó kó sínú ti pọ̀ jù lọ́pẹ̀lẹ̀ àdáṣínà fi dunya hasan wọ́n fi ń dá àkúrẹ́ sí hasan tó wọ́n fi ń àdá ẹ dákun orí wo ni ọwọ́ mi. bákan náà allahumma innaka afu tuhibbul afwa fa'fu anni nílé lẹ́tọ̀ kan. tó bá ṣe bá àgbà náà fi ọrùn sígbà tó fi kọ́ allahumma inni as'aluka al-afwa wal afiyata fid dunya wal akhirah. al-imam ibn al-qayyim rahimahullahu ta'ala wọ́n ní hadith sahih حديث توصى دعاء دائما زيدان إذا تذكر رسولة توصل قوما اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة ولا تجد أمور جميلة torí di eléyìí ẹja múra sí ọlẹ́gbẹ́ àti lẹ́yìn eléyìí kátàdúà láàrin gbàdápì irun àgbàdápì kọ́nà ṣé tábà ti wí báyẹn onílàdúà tán ní ká máa ti lẹ́yìn gbàdápà pè irun ẹ̀wọ̀n kátàdúà kẹtùwà tó wà fíkì wọ́n ní ká máa ti lẹ́yìn ìgbà tán pè wọ́n eléyìí ọ̀tọ̀ eléyìí kún ọ̀tọ̀ eléyìí òun ní ti pẹ̀lú pé ìdáwì kẹ́yìn ti dáhùn ìpètẹ́ni ti ń pè wọ́n ti ń pè tẹ́lẹ̀ tá a ti ń dáhùn lélẹ́yìn ṣùgbọ́n ti ká tọrọ orí sáyé àtàkùyá ọ̀kan yọ wá wà lẹ́yìn eléyìí torí ẹ̀ náà ti mú àdéhùn àdúrà táwọn àti wá lẹ́yìn ìgbà tí. wọn bá pèrò wọn yà Jabir radiyallahu أن رسول الله صلى الله عليه وآله وسلم قال من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القادمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة أخرجه الأربعة حديث جابر بن عبد الله رضي الله عنه قال النبي عليه الصلاة والسلام وكما في gbogbo ẹni tó bá sọ lẹ́yìn ìgbà tó gbọ́ ìran pípé kan pé allahumma rabba hadhihi ad-da'wati ad-damma ọlọ́run olúwa àwọn ètò pé àbí èrè ọlọ́run ìrẹ̀lólúwa ọba àwọn ètò péye wọ́sọ̀rọ̀ ẹ̀sẹ̀ kọ́ ẹ̀ àti musa gbé dúró yìí láti muhammed alwasi lẹ́sẹ̀ wọ̀ fọ́bí bá a fún muhammed ní àyè ọlá wọ́n fọ́bí là àti àyè àjùlọ turukọ́ anábì sọ pé alwasi là onímọ̀kọ́ ọ̀nà àìsàn lọ àyè ńlá kan ní lọ́dọọdọ. عده الله لعبد من عباده الله قدر كان تيرو كان هنا وأتمنى أبي وأرجو أن أكون أنا ممكن أن تكون تكون مليرونا أو صلى الله عليه وسلم تو وابعثه مقاما محمودا الذي وعدته فوكان النبي وعدته ní àyè ẹ̀yìn tó ti sàdéhùn ayé ẹyin yẹn òun náà lè ti dúró sáà náà bí ó dúró níjọ́ gbẹ̀dà òsèyàn nígbà tí gbogbo àwọn èèyàn pátákà àti mùsùlùmí àti kèfèrí sábà sálọ bá nàbí ádámà ẹsì pẹ̀ fún atún ayé sálọ bá nàbí nọ́ọ̀hà ẹsì pẹ̀ fún àwọn ayé sálọ bá nàbí ibrahim ẹsì pẹ̀ fún àwọn ayé anabi musa anabi isa aleyhi musalatu wassalam ti gbogbo wọn ayé yọ àdọdọ anabi muhammed sallallahu alayhi wa sallam eléyà ni mọ̀kọ́ náà ni wọ́n ń pè ní kíni mọ̀kọ́ ọmọdé mahmuda eléyìí ni ibùdúró tọ́jú ẹ̀yìn ipò ẹ̀yìn tọ́jú ẹ̀sàtẹ́bí sọ̀rọ̀ àlùsọ̀rọ̀ tọ́ eléyìí ọ̀nà ti sàdé òní fún ànàbí ọ̀là ń pè ní ash-shafa'atul 'uzma ash-shafa'atul kubra ìsìgbẹ́tọ̀ gàtú gbogbo ìsìgbẹ́ lọ. torí ẹ̀ kí a tàbátà déwájú ànàbí sọ̀rọ̀ àlùsọ̀rọ̀ ànàbí ọmọ tó pé ana laha ana laha èmi ni màá ti pè é fún èmi ni màá ti pè é fún. bẹ́ẹ̀ ni anábìá tó wá sílẹ̀ ní ọ̀nà owó lulẹ̀ orí kalẹ̀ lábẹ́ àtọ̀ ọlọ́run ọba wa ní ọ̀nà ẹni ọlọ́run ní ìtumọ̀ àtàkùnrin fún pẹ̀lú àwọn gbólóhùn dáná bí lóhùn tiẹ̀ máa pàtàkì nínú rẹ̀ láyé bí. sẹ́lẹ̀ yẹn kọ́ wa lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bá àwọn olùmọ̀ adébàtì ọ̀gẹ́dì ti tọ́ka sí i. ibi kí wọ́n tọrọ lọ́nà ànábì ìsìnkú bàtà nàbí dé ọ̀dọ̀ ọlọ́run tó ti sì pẹ̀ yé ti sì pẹ̀ ló ti síwájú àwọn dáadáa ló ti síwájú àkọ́mọ́ àkọ́mọ́ ẹ̀yìn àkọ́mọ́ àtẹ̀yìn àkọ́mọ́ àtẹ̀yìn sọ eléyìí túmọ̀ sí pé ayọ̀ ìṣẹ̀dí iná amanu taqullaha wabtaghu ilayhi alwasilata wajahidu fi sabilihi la'allakum tuflihun tẹ́ẹ̀ máa fẹ́ dáadáa lọ́dọ̀ ọ̀rọ̀ ilẹ̀ dáadáa síwájú náà nísìnyí wọ búrẹ́dì lọ́nfẹ́ wọ́n á ní wọ́n lọ fún búrẹ́dì òbúrú ó rí gbàgbé àgbà. فما كنت ساقوم قلنا سبحان الله سبحان الله بحمده سبحان الله العظيم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر وأتوسط الأسماء النبي محمد صلى الله عليه وسلم yẹtù sọláàtì lórí fàtí o ó sì àtàláàtì bá nàbì sọlá àtẹlẹ ìta nàbì fi kọ́ wa ọ̀wà وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وأكثر توفيق والله رجل لي والله ọlọ́run ọba ó fi yóò fi ọ̀pọ̀ yóò fi yọ wá ní alùbáríkà tí ó pọ̀ náà nígbà tó ní kọ́ ọmọ kíláàsì ọ̀tọ̀rọ̀ tí ọ̀tọ̀rọ̀ ti jáde kí anábì lélẹ̀ ti kan jù ó ti kan jù ìbá ti pẹ́ nìkan nu yín gbà tó fẹ́ tọrọ nǹkan kan ọ̀sàfọ̀mọ́ bọ́lọ̀ sàtàlátù bá nàbì sọlá àdùsẹlẹ ọwọ àtọrọ ntọ́ nfẹ o tún parí rẹ pẹ̀lú àtàlátù ntọ́ nfẹ ọba pọ̀ sí tó kọ́kọ́rọ́ ọba dùn àlọ́ ti máa bá a nù tó ilé ìjẹ́bù ṣe jẹ́ kí o jókòó kò jókòó sórí ẹni títí títí títí ẹsẹ̀ rẹ̀ wá ti wá kú kó dáwọ́ yíyí ìjọba pé sọ́mà pọ̀ bẹ́ẹ̀ dé sọ́mà fi lé ìdíje kò ní dùn ọmọ pé gbogbo àwọn eh, sẹ́ẹ̀lì àbáwọn sẹ́ẹ̀tọ̀ oh, fílì tó wà ń tí kò ti wá kú. so kọ́tẹ̀lẹ́ sọ́nà tó rà akọ ẹgbẹ́ kọ̀ọ̀kọ̀ lókùn ìgbà tó wà ti tẹ̀lé pẹ̀lú sọ́nà kò ti kẹ́rẹ́ lókùn ìgbà tó wà jẹ́ sọ́nà. torí de eléyìí báyìí eléyìí oní maqama mahmuda ètò náà ti láti fún anabi sallallahu alaihi wasallam anabi lẹ́yìn tó bá rí bẹ́ẹ̀ hallat lahu shafa'ati yawm al-qiyamah àdéhùn náà bẹ́ẹ̀ nínú bẹ́ẹ̀ ó wà ní Bukhari ṣùgbọ́n ló ti wá gbólóhùn wọn yàtọ̀ síra wọn. àwọn ìgbà wa kan wá tó ní innaka la tukhlifu al-mi'ad dájúdájú wọn náà bá ti yí àdéhùn bẹ́ẹ̀ àlékún yẹn náà tó fẹsẹ̀ rí lẹ̀ ọ̀ فيقول فيها اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. إلي ما هو إلي ما تمقل الرسالة. شو Bọ̀tọ̀ súnà bí kẹ́ni tó gbẹ̀rún bó ti gbọ̀n bó ti gbọ̀n láti máa ṣàdúrà yìí àti pé pàpà àgbàsótó kẹ́ni tó fi òun náà tó gbè ẹni pé dájú ti mú wa òun náà ní gbé gbogbo ẹni tó bá gbọ́ ìrún pípé gbogbo ẹni tó bá gbọ́ ìrún pípé ní kó gbè wọn sọ pé ẹni tó bá pè ṣùgbọ́n àwọn olùmọ̀ wa sọ pé òbúrú kẹ́ni tó pè òun náà gbè nítorí pé lẹ́yìn afárẹ́dẹ́ máa fẹ́rẹ́ dàgbà rẹ̀ ọjà lè jáde tó pọ̀ jù ní gbígbé tẹ́lẹ̀ òun gbé wọn lè gbọ́ ni tó náà gbọ́ rògbò yé wa tó ọjáde jáde pé ẹ̀yà kan ní wí gbogbo ẹ̀yà yóò kù ń bọ̀ ọ̀wá túmọ̀ sí pé nígbà tó ti bẹ́ ẹni tí ń gbọ́ wípé kó sàdúà wọ́n yọ ẹni tí ń wí jáde bẹ̀ kò túmọ̀ síbẹ̀ nítorí pé àìsọ wípò náà ṣe kò sì túmọ̀ sí pé wọ́n sọ pò náà ní dé ṣe wa. عدم الذكر ليس ذكرا للعدم ìgbà tí wọn sọ wípé ẹni tí ń pèrò náà wí tí wọn ti sọ náà àdéhùn pé kò ní wí títí tó fi ráàdì fi kò ní wí ìgbà náà lágbọ̀rọ̀ rẹ̀ tẹ̀lé ìtumọ̀ sí pé òun náà kékeré ni òun náà wò. nígbà tí wọ́n á pèrò kan nínú àwọn nǹkan tá a mọ̀ pé òun náà ní pé àwọn olùmọ̀tò bá sọ pé raditu billahi rabba wa bil islami dina wa bi muhammadin rasula àwọn àti sàlàyé tó wájú pípé nígbà tí olùkọ́ bá sọ أشهد أن محمدا رسول الله له ثاني من دوري حديث سعد بن أبي وقاص رضي الله عنه من صحيح من ونصف في صلى الله عليه وسلم وأنت صفوها يمكن أن يبقى صفوها زي كوني تنكر يقول أشهد أن لا إله إلا الله لا يقول وحده لا شريك له ثم يقول أشهد أن محمدا رسول الله أتك وأنا أشهد أن محمدا رسول الله رضيت بالله ربا وبمحمد رسولا وبالإسلام دينا النبي لن تبعث به يغفر له ذنبه ولا أتقول إني أتعرف ولا أعلم so àwọn olùmọ̀mí ti kà fún pé ìparí ìrùn ní òtù wa tọba fún ìparí ìrùn náà òwúrọ̀ lẹ́yìn eléyẹn nígbà tó bá ti sọ pé ọ̀dẹ́kùnrin lọ́dẹ rọ́pà tí wọ́n bá wí láàrin o. lẹ́yìn rẹ̀ wàá tẹ̀sẹ̀ láti bá nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam lẹ́yìn tó ń pè lọ́kà wàá tẹ̀sẹ̀ láti. àlùmọ́ mi lọ pẹ́yì rahmatullah nínú síra wọn níbi tí wọ́n ti sọ ọ̀dẹ̀ láwùjọ ha fi fadli salati ala khairil anam níbi tí wọ́n ti sọ nípa ọlá ti ń bẹ fún mi máa tẹ̀sẹ̀ láti bá nàbẹ̀ sallallahu alaihi wa sallam bíbi síra kan nínú pẹ́yì kọ́ mẹ́yẹn bákan náà nínú síra wọn sọláàtì tá a máa ṣe ní tá a nàbí kọ wa ẹgbẹ́ nìkan béèrè títí sẹ́ẹ̀rì bẹ kó ká ti sọláàtì lè bọ̀rọ̀ ní níyà lẹ́yìn ìgbà tó máa pe irun náà bí ó sì ń bẹ nítorí pé àdébí sọ wọn wá àdìwà àdìwà sọlá nínú àdìsí kan wọn ní wọn tó máa pe irun kan tẹ sọláàtì fún mi tẹ wá ti àdúrà ta kàtájú ọlọ́run ọ̀rọ̀fẹ́ láti àsàlátù kọ kí lànà bí kọ wa àsàlátù al-Ibrahimiyya tó o ti mẹ́ẹ̀. nígbà tó bá ti àsàlátù al-Ibrahimiyya tán lẹ́yìn ìgbà náà lọ́wọ́ àwọn àgbà yìí wa Allahumma rabba hadhihi ad-da'wati at-tamma was-salati al-qa'ima آت محمدا آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. واوي nígbà tó bá ti wá wílé yìí tán kò lè parí àyè gbígbàdúrà wa wá tọrọ tó máa fẹ́ gẹ́gẹ́ bí adéjì tó síwájú wípé bẹyìn aládàáni láàyò rọtò dùrá bẹyìn aládàáni wọlé ní kọ àwọn ọlọ́run bá ti kọ àdúrà tá a ti láàrin ìgbà tó ń pèrò àtọkọ tó bá ti parí àdúrà rọba láti dà ọ ti dáàmà ìgbà náà lọ́wọ́ àtẹkẹni lọ́wọ́ àtọrọ gbogbo tó bá fẹ́ lórí ayé àtàkùn yá ṣùgbọ́n súnà في الدنيا والآخرة فاجتمع يبي من هذا ذلك من ذلك هناك كما يقولون يسان وما أسأل وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم ربك yóò tún ẹni tí ń pè wọn gan yóò máa kájú kó wọn tètè débi àdúrà mi ìrún pípé wọn lè pè wọn dàrú àwọn tó bá débi àdúrà máa ṣàwọn tó eléyìí gbé dà irun pípé ọ̀tọ̀ àdúrà ọ̀tọ̀ sẹ́ni tó ní kò sàdúrà gẹ́gẹ́ bó ṣe ń ṣe kíni bó ṣe ń pè é ẹlẹ́kejì ẹlòmíì nígbà tó bá tó bá tó bá sàdúrà yẹn tán ẹ̀mọ́ bá ti dìde wá ń bè ó ní وابعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامه nígbà tí ẹni tí ń sàdúrà náà bá sàdúrà pé wọ́n bá gbé owó wọn kọ́ ọmọ mahmud alilade wà á jẹ owó halilẹ́sẹ̀ owó jùlọ àti ilé wọn máa ń pè é ama ewó lọ́jọ́ra ọ̀fẹ́ torí pé halilẹ́sẹ̀ owó jùlọ àti ìgbò yóò tún ti má dùà ilé ìgbà tí òtún wá ti fún ẹ lórí kó sàdúà òtún wá ti má dùà ẹ̀rọ kí o ti ti kẹ́mí nìyẹn lórílẹ̀ ìjẹ̀bù ti ti tẹ̀ torí ẹ̀ ẹ̀ka mọ́tò tẹ̀sán wa láti sojú kókóró. láti rí pé bàbá máa ń fi àkọ́ nípa àwọn pípé nítorí pé ìrùn pípé ọlá ti lẹ́nu pọ̀ àwọn òfin tó sì rọ̀ mọ́ pọ̀ ìrùn pípé bó ti ṣe wà dáwé yìí àti àwọn àdéhùn sábà mú wáyé so àwọn àdéhùn tó pọ̀ rẹ́gẹ́dẹ́ láàbò mú wa torí rẹ̀ ẹnikẹ́ni kọ̀wé tó gba máta gbèsè nípa gbogbo àwọn àdéhùn tó wá nípa àwọn pípé tó sì jẹ́ pé tàtà ní tó lérò nípa àwọn pípé tó ní rí kọta la yẹrẹ sínú sínú ayé so eléyìí túmọ̀ sí pé ọ̀fíìsì pàtàkì nínú ọ̀fẹ́ náà àlẹ́ ní láti mọ̀ nípa rẹ̀ ẹlòmí ọmọ ẹ̀yìn mo fi ọmọ ìgbẹ́ pé àwọn tàbí ti gbogbo títì tó náà làwọn àwò àtàntara àtàntara wá jẹ òwúrọ̀ àtàrà àti ọ̀la nítorí pé àwọn láǹfààní táwọ̀ àǹfààní tí wọ́n ní ní kí wọ́n bẹ pẹ̀lú àlẹ́ sọ́gbà àtọ́nà tó lọ́n sọ́kù láàrin àlẹ́ tó ti kó gbogbo ọ̀rọ̀ tó bá sọ lẹ́nu kò sọ fífẹ́ nú ìmọ̀ràn lọ́wọ́ àná rẹ̀ kí ló fẹ́ wọ́n lójú tó ní rẹ̀ sàlàyé fún ọ̀kẹ́ àti àwọn ànábì náà wá. ṣùgbọ́n kẹ́lẹ́ ìwọ wọn ṣe tọ́da tánàbí ọ̀sọ̀ pípọ̀ dà ìwọ wọn ṣe tí ọ̀dà tánàbí ọ̀lọ̀ dà. ìsẹ́nu fáwọn ọ̀bùkátà láti máa wájú láti máa ta síra sọ́wọ́ rẹ́gẹ́dẹ́ nítorí pé sọ́ọ̀tì fẹ́ lọ́wọ́ lọ́dọ̀ ìpìlẹ̀. àbáwọ̀ akọ ìpìlẹ̀ náà kò sí torí lẹ́bẹ̀ fúnra wà fúnra wà lọ. gbogbo alákòóyè tó gbé inú ẹ̀sìn wa fúnra wà lọ lọ́dọ̀ àti máa ṣiṣẹ́ pẹ̀lú dáhùn gbọ́ yé mùsùlùmí àbíjà rẹ̀ fún wa. ومن تبع هجرة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك أو هو على أبواب الصلاة في مسألة láti wá pẹ̀lú ọ̀la tó ń fáwọn tó ti wọlé. Tọ́tọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òfin mọ́tìrì àkókò rẹ̀ ní wọlé àti kílè òtí ṣuṣuṣu. Ìwádìí òfin máa tó tóun bá wà mọ́tò ọkọ̀ gbàlà ẹ̀ fún tóun bá wà fún òṣù. Sọ ẹ̀ fún àgbọ̀ láì bá wọn náà wọ́n kà láì pọ̀. Ìjọba ti pè wọn kẹ̀kẹ́ fún láti gbogbo ẹ̀kẹ́ ẹ̀yìn pé láàrin pé ìkọ́mẹ̀sì ṣe tòfin tuntun nígbà tí ìbàdí ìtẹ́jú nínú kíkìn tún náà wọ́n mú àdéhùn kan pé ní ọjọ́ kan wọ́n ṣe ìkọ́mọ̀ àlùsà àdájọba ló sí pé àwọn oníjà náà lára wọ́n jẹ́ wàá lọ ṣe wọ́n jẹ́ wàá lọ gbọ́ ìjà náà báyìí wọ́n jẹ́ wàá tó padà wọ́n jẹ́ wàá lo ìkọ́mọ̀ ẹyọ kan náà láti kí ìròyìn. ìkejì ni pé àbíṣe umar ọmọkọ àbíṣe àbílà ọmọdé tó sọ pé àtọ́rí lọ́jọ́ pé ìkọ́ ẹ̀ lórí sọ fáànà níta àtà wọ́n sọ pé ó mọ̀ náà wọ́n sọ fáànà náà ní nǹkan tó sọ bẹ́ẹ̀ ìwà mọ̀ bóyá èdè mi ò sọ yé bóyá. alhamdulilayi ẹlẹ́yìn àti sọ bóyá jẹ́ ọ̀rọ̀ tó lẹ́yìn lẹ́yìn ti alákọ̀ọ́kọ́ yẹn ìgbà nàbí sọ̀rọ̀ wà lóra rẹ̀ sẹ́lẹ̀ wọ́n ti sẹ̀kọ́ àrùn àdáyé wa sọ fáwọn ọ̀tá rẹ̀ pé ẹ حديث يعني عن صحيح البخاري عن صحيح مسلم so ṣùgbọ́n àwọn ìgbà wa tó wá ń parí wọ́n pọ̀ wọ́n sì takura wọn kan sọ pé àyè sọ wọn kò pọ̀ kó tó sọ pé káwọn tàbí ojú rẹ̀ àwọn kan sì sọ pé síwájú kó tó bẹ̀rẹ̀ ìdíje ṣẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tá a ṣe ń bẹ ń pa nínú síra wa lórí ẹ̀sùn ìfẹ́lá alákọ̀ọ́kọ́ ni pé ní ilé ìwé olùkọ́ kan ó fún ọmọ kan lẹ́gbàá olùrànlọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ tó lé ọmọ ẹ̀ta àpàrà àgbàlá yìí. wọ́n á fẹ́ bèrè pé ṣé àti olùkọ́ yìí àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jọ jẹ̀bi ẹ̀dínyà tó kù kánípínlẹ̀ ṣàlẹ́ àlè ẹ̀rẹ́ náà ló jẹ. ẹlẹ́sìn kò ní í ẹ̀rú máa ń ba ẹnìkan látara tó wá ń ṣe bóyá ìkáyà ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ tó bá ń sọ fáwọn èèyàn rẹ̀ nígbà tó bá sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ náà mú kùmà kan náà wá pẹ̀lú tó ṣẹlẹ̀ gángan ṣùgbọ́n lápùú tí ó lò ó lè yàtọ̀ sí bí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ wà parí lẹ́kọ̀ọ́ wọn máa parọ́ pẹ̀lú tó ń lò tó ṣẹlẹ̀ wọn ní kọ́ bọ̀ lé mu wọn bá lé mu wọn tún bá dì mu títí ó fi nà sẹ́bi títí nà náà ló ti kú ní abẹ́yàn rẹ̀. ìgbà tó nà dá ọmọ yẹn sí ọjọ́ ìjọba ọmọ yẹn tó wá. so ṣé wọn bá kúrò wípé àpá lulu ló ṣe sábàbí ikú rẹ̀ àtolùkọ́ yẹn tàwọn tó ràn án lọ́wọ́ nígbà tí ń nà àwọn ni wọ́n ti jọ ṣe pupa ṣùgbọ́n àwọn àwò ìgbéga tí wọ́n lù yẹn sẹ́rù ẹgbẹ́ tí wọ́n ti lù sẹ́rù rẹ̀ lè pa ẹ̀ sẹ́rù sọ̀wọ́n nà tó fi nà sẹ́yìn àlè bá bẹ̀rù tó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn àwò tí ọ̀tẹ̀ ń bẹ láàrin olùkọ́ yẹn àtàkẹ́kọ̀ọ́ yẹn tí a bá rí àwọn ìfisọ́mọ àwọn náà ni àbúkà ti ṣe náà tí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá pé wọ́n máa máa nà ọ̀tẹ̀ ń bẹ láàrin wọn irun tó sì náà lè pààyàn àjẹpọ̀ máa máa pààyàn lábẹ́ òfin ọlọ́run àtúnwọ̀n àtàntọ́ràn lọ́wọ́ láti fi pa ọ̀jọ̀jẹ̀ bí kú ṣùgbọ́n àwọn ọmọ àwọn àwòrán sẹ́ni bàlágà tó ti bàlágà wọ́n ti bàlágà tó a ti ti mọ̀ yín pé ntọ́mọdé máa máa ṣe nípa ní pípa wọn kì í ti síbọ́ máa máa ṣe bẹ́ẹ̀ nínú ìṣẹ̀rí wọn ní pa lórí lórí àwọn ọmọ wọn ní pa ọgá àwọn ni wọn pa ṣùgbọ́n tó bá ẹni a ti sí pé ló fi pa sí ẹgbẹ́ ìpa yẹn gbàdé ìdìbò ìṣẹ̀lẹ̀ sí náírà lónìí so lẹ́yìn náà ẹ ìwọ màmá ló nílùú kó fẹ́ pa kò sì sọ́tẹ̀ láàrin wọn bí ìbá ti kọ́ fẹ́ bá wí so a sọ pé sọ́tà ti ti pa ni ẹlẹ́pà tó mu àtàwọn òbí àwọn ọmọ tó ràn lọ láti pa wọ́n jọ sí ọ̀hún tó wọn. ẹlẹ́kẹ̀jẹ̀ ni pé ndị bá tẹ̀lé bí ndị sọ fáwọn èèyàn ndị sọ tó tẹ̀lé àmọ́nà gbà gbé kalẹ̀ yóò mú dání yóò mọ̀ òwe tó dání pé fẹ́ sọ lọ́nà tí àwọn yóò fún nǹkan pa wọn. so akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ níbi mímọ̀ sọ bí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ agbọ́dọ̀ kọ́ ṣe àhàn wa torí pé bẹ́ẹ̀ nínú àwọn èèyàn àwọn tó yẹ pé ìmọ̀ ń gbọ́ àwọn wọ́n jẹ́ pé àwọn bí ọpọlọ àwọn èèyàn tó ń bá sọ̀rọ̀ wọ́n jẹ́ pé ọ̀rọ̀ òun ní òrìn níwájú wọn títẹ́lómi ọba sọ ń tọ̀sẹ̀lẹ̀ lọ ṣẹlẹ̀ṣẹlẹ̀ láàrin níwájú yẹn mẹ́fà sẹ́ni kíní kejì kẹta kẹrin kẹfà tí wọ́n bá sọ bó ti ṣe ṣẹlẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní rìáṣẹ́ àwọn èèyàn jẹ̀sí ẹlòmí ọ̀pọ̀ sọ́sẹ̀lẹ̀ pọ́nbélé àwọn yorùbá pọ́nbélé ẹnìkan bó bá ti bẹ̀rẹ̀ bá ọ̀rọ̀ kẹ́lẹ́ ìṣòro wá sí pé ó ti ṣẹlẹ̀ ìṣòro ìjáwé ló ti wà mí. ẹni tó bá ti rí bẹ́ẹ̀ irọ́ ti pọ̀ jù náà rọ̀ kò sí náà. bẹ́ẹ̀ tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ tó jẹ́ pé ẹni méjì ìní ń jà. àmọ́ tó ní kó lè wà ah, ọwọ́ pẹ̀lú àwọn èèyàn lọ́tọ́ àwọn èèyàn èsì ẹni méjì kò ti parọ́ mẹ́ o wọ́n gbára wọn létí ni o tó ọwọ́ ni kọ́dà ọkàn lápò ẹ̀jẹ̀ sẹ́yìn kí mi tó kó ń bẹ́ẹ̀ ẹ̀yìn rẹ̀ mẹ́ta wọn sálẹ̀ irọ́ burúkú yaani àwọn tó kéèyàn kéèyàn àti máa bá yóò tún yóò ti mú ọtí fẹ́ẹ́ tó fi kí àwọn pẹ́sẹ̀ burúkú ẹ̀yìn ọ̀rẹ́ ìlú ọmọ sábà náà lọ́wọ́ sọ pé àwọn ilẹ̀ yìí náà ìjà ọkùnrin fẹ́ẹ́ ti fún mi lábẹ́ yìí ọ̀rẹ́ bẹ̀rẹ̀ yìí àtúnṣe ìbò kọ́ wọn bíi jahanẹ́dẹ́ tọ̀tùsífẹ́hù àdáàmà fàáṣì nàìjíríà ẹnikẹ́ni tó bá gbọ́rọ̀ wà báyìí ẹ ti wájú bá máa lórí ọ̀rọ̀ ẹ̀ ọ̀nà wo kọ́mọ̀tì náà níyànjú pé mo fẹ́ impress anybody. lẹ́yìn náà tí mo bá ti lè ṣàtìsí inú ọ̀rọ̀ tí mo fi kun lápèjúwe àtàkùrọ̀lá kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ bó ti ṣe rí ni. tó ìwádìí general ọ̀rọ̀ ti tẹ̀lẹ̀ kò ní sọ wípé lẹ́pa lẹ́pa kọ́lẹ́tì ìwádìí general lẹ́pa kọ́lẹ́tì lọ́jọ́ra wọn àtàkùrọ̀lá ìwádìí general lẹ́pa ló ti tẹ̀lẹ̀ torí pé bóòlù ti fẹ́ rú láti ọ̀gbìn àrùbíyàrá ẹlòmí ọlọ́nà ọmọ irọ́ tó ti pa lónìí ọlọ́nà ọmọ iye ọkọ̀ àti ìyàwó tó ti dàrú lónìí ọlọ́nà ọmọ ìmọ̀lẹ́ bí tó ti fọ́ lónìí torí irọ́ tẹ ẹ̀rí yẹn tí o bá ń gbé kalẹ̀ torí pé ọ̀fẹ́ gba yìí lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n rántí àpá tí ó filẹ̀ àpá burúkú tí ó filẹ̀ ń gbà mí yọ̀ọ́ dalẹ̀ ẹlòmí ro yọ sọ bàbá dọ̀tọ̀ ọmọ ń gbà mí o yọ sọ nítorí sojú wọn wọn pààrọ̀ kátó pé jù abẹ́rẹ́ bẹ́ẹ̀ torí délé ló ti jẹ́ pé ìwọ náà máa fira rẹ lẹ má tilẹ̀ má tilẹ̀ fẹ́ni bọ̀dì láti máa <laughs> ẹsẹ̀ ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ ó fi fẹ́ mà ọ̀rọ̀ kó yé wa sọ eléyìí ọ̀ràn yẹn lọ gán sọ yóò fi jẹ́ pé tí wọ́n bá sọ̀rọ̀ kan tí wọ́n bá gbọ́ wọ́n rí kó dodo làwọn sọ kọ́ làwọn rọ̀ wá

bàbá lè má mú orí kẹrẹ sí kí sáà nàbí àbí òye bàbá lè má mú káàtì sí òdodo lọ́wọ́ ànábì ànábì sọ wá àti sọ̀rọ̀ ìdá àbọ̀rẹ́ ti sọ̀rọ̀ à pẹ̀lú ẹ̀sìn lẹ́kùn àhàdù sákòókò ọ̀nà tó àkókò ọ̀nà tó kí náà pè ọ̀nà lẹ̀ fún ìpè ọ̀nà lẹ̀ nà àlékún sọ. gbọ́dọ̀ mí ìtúndà. àmọ́ àmọ́ torí pé ètí ètò wa náà àdéhùn láti sọ ẹ àmọ́ kí wọn máa sọ pé wọn ti dára fi hàn ṣùgbọ́n àmọ́ tó fẹsẹ̀ nílẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó kùnà ṣe fà á tọ òkú sí tọjú bẹ́ẹ̀ ṣe yé wa ìṣèjọjọ bẹ́ẹ̀ náà làwọn mí lọ pé hálẹ́lẹ́ òṣèlú ààrẹ náà lẹ́yìn náà automatic ni pé wàá rí ìsìnkú ànábì tọba ti wí bẹ́ẹ̀ kò ní ìdíkò tó wà mọ sọ pé wà lọsọkù náà ṣe fàá tọ àbí òye wa àdìpọ̀ ànábì sọ pé tọba ti sọ bẹ́ẹ̀ ìsìnkú ẹ̀mí tọ́kí ọjọ́ òfin dàrú kìí àrùn ó tún wá sọ kọ́lọ̀ rọ̀ wá lọ́rọ̀ pẹ̀lú ní ìṣá gbòòlù náà. àti ìṣàǹgbé ọjà tó wà ń bẹ̀ ní ẹni tí ó yẹ̀ jẹ́ bíi wọ́n ń pè ní ọ̀gbẹ́ wá sí pé mú ṣùgbọ́n kò bá ara yín ní mọ́ṣáláṣí mu ṣé a ní sọ̀rọ̀ láti fi àìsíwí fún lítà pé. ọ̀pá yín ní mọ́ṣáláṣí. kò ṣe mú mọ́ṣáláṣí ni ó bá wa ẹni tó pè mú ẹni tó pè mú ó pè mú mọ́ṣáláṣí àwa wà nílé tá à ń gbé ṣé a ṣe ó ṣeé ṣe fún wa kí a kò ní ilé tà ń gbé yẹn. nínú ilé yìí ni mọ́ṣáláṣí wà. ẹ̀ ẹ́ ti mọ́ṣáláṣí àyè kírun àyè kí òun. ṣé alẹ́tọ̀ láti ìgbéyà wa dàbí ìsìn. bàtà bàtà òfin ìwọ mi tẹ̀sí ń kí wọn. àmọ́ tẹ̀bí mùsùlùmí ni wọ́n kí ló dé ńgbà náà kò sọ àfilé lẹ̀ kò sí bọ́yá àkóso màgbà sí yọmọ jẹnẹrali yọmọ tẹmátà ti pẹ̀lú tẹkítà kọ ọmọ tàbí ọmọ bàbá àti ọkọ bàbá àti òkè náà gbà jẹnẹrali àwọn obìnrin náà máa ń màgbà tètè kọ ọmọ wọn kó bẹ́ẹ̀ bí ni wọn sọ kọkọ rẹ wọn máa tètè kọ ọmọ àwọn òbí tó lẹ́sìn nìyẹn o náà Thank you alakula ha ẹsẹ ma ẹsẹ kò kí ni dájọ. ẹni yẹn wá ń sọ pé ọlọ́pàá ń pààyà ní pé ó lè ṣùgbọ́n ọlọ́run ọ̀gbà kókó bí wọn bá kókó ọ̀nà tuntun sálọ́ fẹ́ kí fún un. ìbálò tó fẹ́ kí fún náà lọ́wọ́ fẹ́ nà sọ̀rọ̀ àdúgbò àti àlùmọ̀ pé ní ìnàkìtà abẹ́ mọ́kú. ìwọ́n ti mọ̀ kọ́lọ̀ tó lùkọ́ lọ sí àbọ̀lọ̀ ẹ dáhùn náà. Ah, wọ́n ti ń wó jẹ ní kí tó parí tó gbàwé ẹ̀rí ó fi ró jẹ. ọlọ́run bá kọ́lọ́ àmọ́ náà lórí kò kírun lákòókò tó ń filẹ̀ àyè ti gbọ́ láti pítọ̀ ìgbàdàgbò òun tó kọlọ kírun tani ò ní gbà. Wọ́n ti tíra rẹ̀ rí. Tó bá fẹ́ kírun, ó ti ṣe àlọ́ àlákòókò wọ́n ti tó ń tẹ̀ náà nígbà tá a kú òun bá tó wá sọ̀rọ̀ àdìde wá lọ síbi tí ká wà wá kí ìrọ̀ rẹ̀ kọjú sábìlà. àǹtẹ̀rí haha yìí lẹ́yìn lẹ́nu àtìlá ìtọ́ náà ìtọ́ náà kọ́ bá kí Islam rẹ̀ bá ń tẹ̀lé kò síbi tí Islam ti gbà fún ọ wípé torí ìdáwó kan kọ́ ọmọ kí ìrọ̀ lákòókò ọ̀rọ̀ ní títí Islam rẹ̀ ti gbogbo eléyẹ̀ sí ọ̀rọ̀ yé wa ẹ̀ẹ́dẹ́gbẹ́ pé àwọn ẹni tó ń sọ gbogbo títà ẹ̀ fún mi ṣe mùsùlùmí tó bá ti jẹ́ mùsùlùmí kọ lásán ni ẹ̀ wọ́n ọkọ̀ ọ̀bẹ tí wọ́n ti tọ́kọ títí tó nítorí ti lé wọ́n ní yà lẹ́nu ibi ha awa fi dáwó lẹ̀ ìdáwó kìnnì kí lọ́nà ọ̀bẹ sí. pẹ̀lúkọ yẹn torí pé Islam lélẹ̀ òfin ọlọ́run ìgbà tí wọ́n bá ti torí òfin tèèyàn tó ti tọ́lọ́ tòun á ní nínú òfin tèèyàn tó ṣe tó fi káta tọ́lọ̀ náà àyè tó ń bẹ fún wọn láti lè fi tọ́lọ̀ tó ní hà tó o túmọ̀ sí pé wọn náà fẹ́ẹ́ tìlú àwọn tí ń fìsì náà wò láti wọ̀ tí wọn náà bá dọ̀ lárọ̀ làwọn dábì tẹ̀ tí wọ́n ti wọ́n náà wò lórí ti eléyìí àwọn akọ́ṣẹ́ ìsìlámù yìí àwọn tíra láti apply rẹ̀ ìfà láti lágbára mọ́ so títí tí wọn náà ìkẹ́kọ̀ọ́ sí ìjọ̀gájọ́ kan wọ́n máa gbìyànjú láti wáyé ìpínlẹ̀ ẹ̀ ẹ̀ ń dínkù tẹ́ fi fi ìdánwò yìí sí Eh, àpèjúwe eh, three to three to seven lápèjúwe tó ẹ̀yọ́ àtọ̀gà ìdáhùn yẹn káwọn ọmọ wa ti láti seven àbí eight eight to eleven àti wọn kankan títò lẹ́yìn náà wọ́n tún wá sí mi láti nǹkan bíi káyọ̀pé one to three ìtàkùn ní one to three yẹn àyè bẹ fún gbogbo ẹ tó bá fẹ́ kírun. nínú hall táàtì sì dáhùn yẹn náà wọ́n tẹ́ ẹni wọn láì disturb anybody lọ mí ni pé nígbà tí ìwọ náà bá ti kó ráyè ẹ̀tọ́ pípẹ́ ti báyẹn ẹ̀ mọ tọ́lọ̀ ó sì lọ́la ọmọ bíi tọ́lọ̀ ó gbé ọdí ti ka ìsìn rẹ fún ètò àwọn tí wọ́n jọ̀gá lónìí gbàtí wọn bá ti ka ẹsìn jẹ kó láti sìn nítorí wọn bá fi kò dán o ó rí pé wà dàrú kúrú tí wọn náà ṣe kó ló tún lè wọ. so gbàtí wọn bá fún wọn láyè kí ni tí ò tètè lẹ́rìí nàìjíríà yìí ó ti tí ò tètè àwọn ẹni tí ń kọ̀ǹtù lásán àwọn ẹni ò lẹ́sìn ẹ̀sìn bá ti dẹ́pẹ́ lẹ́sìn mi ní ẹni fún ọmọ ẹ̀fẹ́ títí wọn bọ̀ lẹ́yìn náà púpọ̀ sí kẹ́ má bàa kírun ó tún wà ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi. àmọ́ tó bá dẹ́pẹ́ àyè wá pọ̀ àbí kó o ṣe sùúrù fún náà yẹn tí tí o fi parí báyìí ló tó parí lọ́kẹ́rọ àpò lọ́tọ̀rọ̀ àforíjì. àyẹ̀wò péré ìlú tó parí lọ́kẹ́rọ tó tọ̀rọ̀ àforíjì lọ́tọ̀ àbí èdè wa lọ́sẹ̀ jẹ́ náà wọ́n kọ́ wá kírun nítorí pé ìdánwò ọbẹ̀ rẹ̀ ní sẹ́ta wọ́n wá kírun tó ń kalẹ̀ tó síra rẹ̀ ìyàgbọ́dọ̀ kírun bá kó o ṣùgbọ́n nàìjíríà ti tẹ̀ àyè wà àyè wà láti gbé nìkan tí wọ́n ti sọ bá kó tó ní ten pàtó fún èyàn ti bẹ̀rẹ̀ dáhùn fọ́ abẹ́ ẹ̀kọ́ ni so yóò di ten pàtó fún fún kí òun jẹ ọ̀pọ̀ àdéhùn gbogbo ẹ̀kọ́ dà kò sí sísẹ̀m tó nípa ọmọ wọlé bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ tó kí wọ́n á lò tẹ̀bí àwọn ọmọ wọn wọlé kódà ní àyè one hour nígbà míì táwọn ó ti bẹ̀rẹ̀ dáhùn dáhùn tí wọ́n lè wọlé torí kò sí òfin tó sọ pé kó má fi lẹ̀. sèǹkì wá àdébí wọ tó bá kẹsì jẹ náà tó fẹ́ kírun kó tó di kọ ọkọ ní kírun rẹ náà kọlọ sí náà olómi fi hà ẹgbẹ táwọn ẹlẹgbẹ òfin kọwé lọdún tó kí ní kí wọn kí wọn bá ti pọ ọmọ kan wé náà tó ọba máa tó ọkọ àpò bísínẹ́sì gbogbo àwọn.